I am so proud of you. And I would say, thank you for gradually bringing me up the ladder. Torí mo mọ̀ wípé láìpẹ́ wà tó sọ mí dàbí àpò. Ó wá fi ìdùnnú sí mi nínú ilé mi. Nípa fífún mi ní èròkà ìfẹ́ yìí, mo wá gbà ládùúrà pé Ọlọ́run àbá mi dùn ọ́ náà. Ó wà ní kábàámọ̀ rẹ̀. Àbẹ̀ ìyàwó mi òun <laughs> bí fẹ́ ṣe ń ja ọjà sẹ̀lẹ̀ náà wọ́n ti bá tí mo ti pàdé ẹ̀ mo ń fi agídí pamọ́ra ni o nítorí mo ṣàmọ̀ pé lọ́jọ́ kan jọ kan ọjọ́ ẹni ìmọ̀ wáyé tá a máa ṣe bí wọ́n ti ń ṣe kó ba rẹ̀ bó ṣe yẹ kó rí ah, inú wa dùn pé lónìí èmi Ahmed mo fún ìwọ ọmọ tọ́lá ní òǹkà ìfẹ́ torí pé ìfẹ́ lápẹjá òfin inú mi ló dìde. tí ẹni sùúrù níbi tó tọ́ dé ni mo ní ìbéèrè kékeré kan kí ni ìtumọ̀ ìfẹ́ lákọjá òfin. àwọn tọ́lá ni ṣé o mọ̀ pé ìfẹ́ lófin ni gbogbo òfin tífẹ́ wà ní pátápátá gbogbo ẹ̀ ló easy láti pamọ́ nígbà tífẹ́ àtàtà bá wà láàrin ọkùnrin àti obìnrin <laughs> yes. bí irú àwọn òfin wo wá nìyẹn. gbogbo òfin gbogbo òfin bíbélì ṣe ètò ten commandments ó ní pé ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà ìwọ kò gbọdọ̀ ṣe àgbèrè <laughs> ìfẹ́ náà ṣòfin tiẹ̀ ó ní ìwọ kò gbọdọ̀ lo inú méjì pẹ̀lú olólùfẹ́ o sì gbọdọ̀ fi ẹ̀tọ́ olólùfẹ́ ẹ̀ dùn. ahmed yes. ṣé inú báíbù náà ló ti rí yẹn. ọ̀ọ́ èmi mọ báíbù jìdì. káre ah. ahmed tó mọ báíbù jù ní báíbù lọ. <laughs> kí ló ṣe. ojú ẹ ṣe bá kan sí. kí ló ṣojú mi lójú ẹ̀ ṣe bá kàn sìn. mo ní kí ló ṣojú mi kí ló ṣojú mi. Ah! Ah! jọ jọ dúró lọ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ fún mi má ṣe bẹ́ẹ̀ fún mi má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ aláìka bolo fàdá sí. Ah, ajabi ti báwo. ahmed ṣe wa òkè. ọ̀tọ̀lá. ahmed jù. alhamdulilayi. ala irú aláwo ló wá látó wá bara jẹ́ tó dúró ẹ lójú aláyẹ mo ṣáà rí pé ibi tá a wà náà ni mo ṣe mú àdá nìyẹn àfi. Jesus èmi èmi fi àdá ṣá ẹ mo reject ẹ in Jesus name. ah àmì o. it is not your portion and it is not my portion. amen Jesus name. sori irú àwọn àlàbà yìí especially at this time of the day. ah ẹ lọ́sàn-án gangan ó máa ń ní ìdí tó ní Ọlọ́run tó bá ní mind ṣorí Pastor church wa every Wednesday, ló máa ń ṣe counseling bóyá kí n book appointment pẹ̀lú ká lọ rí wọn at least wọ́n lè put wa through. pásítọ̀ yín ni wọ́n mọ̀ nípa ìtumọ̀ aládàáda. bẹ́ẹ̀ni Ọlọ́run fún wọn lẹ́bùn alátìtú at least if there is one or two things that we have to do because usually tí àwọn alábàá bá wà wọ́n fẹ́ ká pray against àwọn kankan so if there is something that we have to do wọ́n lè bù tó bá kò tún pẹ́ mọ́ tó bá ti yá ṣe ti yẹ sí bá mi pè wọ́n kó book appointment pẹ̀lú wọn wípé this Wednesday à ń bọ̀. wàá pè wọn so just calm down first. Eh? ṣé o lóde ní sùúrù. jẹ́ kí n tọ́ ilẹ̀ tí mo mọ̀. pẹ̀lẹ́. ọmọ sọlá ọrùn rínú ẹ̀ ọmọ sọlá. tẹ bá fẹ́ máa fún. láyé ìgbà ló tu tó lọ ní olú ẹ báwo ní tu. ee baba Franco. baba Franco baba o. baba àtẹ̀yẹ sọ fún àwọn ọmọ olóṣèlú jẹ́ o a ṣe ń dé òpin ẹ̀ báyìí wọ́n dẹ̀ ń jáde sí wa lọ́wọ́ báyìí àyè kó wọn débi pé ọlẹ̀ wọn fi wá ta. báyìí wọ́n lórí orúkọ mi. àbọ̀lẹ̀ burúkú ni. wọ́n ní ta ni ẹ. wọ́n ní ọ̀fẹ́ ọ̀dẹ́. wíyì bíi ta my mm. direct student tọ́lẹ̀ tó alẹ́ gbẹ̀rẹ̀. ìyàwó láńlọ́ọ̀dù mi sá. kánú. ìyàwó láńlọ́ọ̀dù mi sá. ìyàwó láńlọ́ọ̀dù ẹ kí lọ́ọ́ ṣe lóòótọ́. sọlá fèsì fèsì. ẹ Branko yo ọmọ pọkọ mi ló pẹ́ lówó pé kó máa ṣọ́ me. Mm-hmm. but any amount tó bá fún ẹ mo promise máa dọ́gbùlẹ̀. Mm. ó máa pọ́kọ ẹ ló fún mi lówó kí n show. ṣọ́ ẹ ẹni àmọ́ àtọkọ bá fún mi fẹ́ jọ́ bulẹ̀ àbí kí n bá má sọ fọ́kọ ẹ ló mú ẹgbẹ́ tẹ́lẹ̀ tọmọ kékeré yìí lọ tó tẹ́ ọ ẹ pẹ̀lú gbogbo tọkọ ẹ ṣe fún ẹ wọ́n fẹ́ kí keep quiet o fẹ́ dọ́bù owó kí n má sọ fọ́kọ mẹ́ka ló tẹ̀lé husband àbí tó fẹ́ gbọ́ hundred k hundred thousand lọ́kọ ẹ fún mi kí n má sọ fún kí ló ok hundred thousand màá fún ẹ two hundred two hundred. màá fún àbá two hundred five hundred yóò bàbá ah, yìí rárá five hundred bàbá. ok two hundred ok ok màá fún ẹ three hundred three hundred three hundred. wàá fún mi three hundred thousand kí ló sọ fọ́kọ ẹ ṣọlá bẹ́ẹ̀ tó bá kúrò máa jalè ìwọ ló promise ọ three hundred thousand ok tó bá fún mi three hundred thousand ọmọ àti nílé mi náà mo ní sọ fọ́kọ ẹ ó máa tán síbẹ̀ bọ̀ sórí three hundred thousand yẹn kò tán sí three hundred thousand ó máa jẹ́ three hundred thousand plus one. mo jẹ́rìí ẹ̀. plus one máa wọ̀. mo jẹ́rìí ẹ̀. plus one àjọmọ́ tó yẹ plus one. ewo tún ní plus one. oye ń dìbọn nìsa. plus one. o mọ̀ kọ́tọ́ pé plus one. kí ló ń ṣí ẹ sọmọdé ni ẹ nì nǹkan tó ti lè mú ẹ fún eléyìí sọmọdé tá a mọ̀ ń gbòòrò tó ti lè yọ fún ṣé wàá lè yọ fún mi wọ́n lọ yọ fún mi náà kémi náà tẹ̀sí ẹ̀. gbọ́ franco oh, bá dé máa ṣe. àmọ́ àṣẹbẹ ẹ̀yà oh, akérèdé. oh, yá oh, yá oh, yá oh, yá. jẹ́ lọ tẹ̀sí bóyá ó gbé kó dìde bó tẹ̀ jẹ́ mú un ní láti gba yàrá wa kọ́ yọ títẹ̀ yẹn. nìṣó bẹ́ẹ̀ kó lọ́jọ́ fún mi darí ẹ̀yẹ dúró pẹ̀lú wèrè kí sáyẹn tẹ̀. wọ́n fi akáwà tẹ bá ṣe tán. ọmọ tẹ́sítì ẹ̀. àlàyé sáà náà o. màá jẹ́ kẹ́ mọ̀ bóyá ó dùn àbí kò dùn. pẹ̀yìn ẹ máa ṣe fún yín lọ. máa nǹkan tí wọ́n ń jẹ. ah wo wo wo bí ẹyin ló gbà wọlé. bàbá ẹnu kòtò ló ṣe tó ṣe yẹn sí olóríire ọmọ nǹkan tẹ̀mí ṣe ní kó wá rí mi nìyẹn o báwo la ṣe fẹ́ ṣe tọrọ nílé yìí sí nísìn. mo ti ń explain fún yín lórí fóònù ìgbà tí mo rí pé ẹ understand mi ló ṣe mú mi wá because Sherry I'm tied up with a lot of stuff I got a lot of businesses that I need to attend to so for that two weeks you guys wanna go on that family trip to do like a reunion it's fine do you understand me but truth be told Me ì nílé at this time but I can come I'm uh, not like I'm not gonna come babe sorry mom babe mom. <laughs> mo she join me but maybe after like two or three days. kọ́lá maybe ìtún ni àwọn òfò ni mo fi ń rí ẹ tẹsán ọkọ àjọ ń gbà rin ìlú ìgbà mi wo oṣù mẹ́ta mẹ́rin mo lè má rí ẹ kó jẹ́ porí fóònù even the two three days that don promise ma àwọn máa how sure are you gbọ́n màá wá. what do you mean i said i'm gonna come in three days tẹ́ bá ti débẹ̀ mo máa bá yín ẹ má worry i'll come. I'll come. I know you promise? miss me. I miss you too, baby. Is that a promise? Yeah, you did promise I'm gonna come. <laughs> Èmi afọ́kọ mi o. Eh? Kọ́lá máa fi ọkọ mi o. At what age? Màá divorce yẹ o. Ẹ eh, wá. Ó mo ti gbọ́. Ibo ló fẹ́ gbà wọlé náà. Ah, okay, mo ti gbọ́. <laughs> Hmm? Kí ni kò kọ́tẹ́ ń ṣe yìí ò nice o kò nice ọ̀dá mi kò dẹ̀ funny <laughs> honestly ọ̀dá mi kò funny ọ̀rọ̀ yìí ni mú mi máa ń jẹ lẹ́nu almost every day now it's time for you to just give her attention ẹ wá fún an excuse that's not nice. ọ̀hún ah, mo sọ pé màá wá after three days ṣé fẹ́ pa mí yẹn. <laughs> <laughs> Oh, ẹ wá wọlé i'm gonna come after three days. ẹ eh, ẹ eh, wọ́n máa wà ó mi ìṣẹ̀kùn ọ̀nà náà and mo dẹ̀ tún it will be a very very good opportunity for us you know láti ó yẹ kó mọ̀ it is gonna be àti máa lóríṣiríṣi gist mo fẹ́ share pẹ̀lú ẹ̀ náà. it's gonna be tí má ti dé báyìí gist ni pé ká máa fi kún bẹ́ẹ̀. kìrìkìrì jẹ́ ká kúkú ṣe báyìí if he is not coming ṣebi i'm there for you people. Who? me now. bọ́dẹ̀ sọ̀rọ̀ wo lè sáré. no kò lè dàbí má disturb by. rẹ̀ kò lè dàbí i'm a man understand. I mean, Mom, do you understand? Are you guys for real? It's sure. Mo mọ bí tí mo ti máa mú yín. Sáìdì bo. Ẹ̀yin Side the pè mí. Sáìdì bo. Ẹ sáré pè mí mi ò ní dá yín lóhùn. Ee tọrọ ẹ̀jẹ̀ tó bá òjì bí lónìí mo láti lọ attend some boys tó kàn pack finishing product. Ah, ẹhẹ́ nígbà tí ẹ wá dọ́dọ̀ pásítọ̀ kí ló sọ pé pásítọ̀ sọ. ó ṣe àṣedọ́dọ̀ pásítọ̀ ẹ̀ pásítọ̀ ẹ̀ ló jẹ́ kí n mọ̀ wípé òun ni ẹni tí ọlọ́run yàn mọ́ mi láti òde ọ̀run wá ó ní ọlọ́run so wá pọ̀ bí ìwo ìwo àgbò bó ṣe lẹ̀ mọ́ àgbò lórí ó ní bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe so wá pọ̀ ó wá ní pé èṣù máa ń gbé àwọn ìran kan wá láti fi da àwọn ìrìn àjò ọmọ ẹ̀dá rú tó ti ẹ̀ ń sìn pé gbogbo àlá tí mo láyẹn èṣù fẹ́ da relationship wa rú ni èmi wá dúpẹ́ fọlọ́run pé ọlọ́run ló ní ká wá sí ọ̀dọ̀ pásítọ̀ so pastor, yẹn wá ní pé kí n di lẹ́sẹ̀ mú ṣinṣin kí n wá múra gidi ah, kí ló fọ́ ní inú nǹkan tí mo sọ. ọlọ́run bá gbọ́ fọ́ ni yes ó fọ́ ni. gbèsè ayé mi àti ìyàwó mi. Eh, bẹ́ẹ̀ ni. báwo. Ah, dundun kí ló expect pásítọ̀ sọ ṣé kò kí ṣe pásítọ̀ ìyàwó ẹ̀ ni. ẹ́ eh? àbí kò ń ṣe ọmọbìnrin yìí ló sọ pé ó lálàá ó yọ àdá sí ẹ àdá yẹn gan orí fọ́ èdè ẹ ló láǹdì sí nígbà tó dẹ̀ máa jí báyìí òun ló tún rí àbí kò ń ṣe òun ni àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí tá ni mọ̀ pàjẹ́ àná ló pọ̀ mọ́ òní jẹ ok n tí ò yẹ ni pé the spiritual control the physical if you don't know n tó expect ni pé kí pastor ẹ sọ pé kò dáa kò má fẹ́ àbẹ́ ẹ̀kọ́. mo rí ọ̀rọ̀ ọpọlọ nínú nǹkan tó sọ. ọ̀dọ̀ pásítọ̀ ẹ̀ ni mo lọ lóòótọ́ eh. kì í ṣe pásítọ̀ tèmi bẹ́ẹ̀ ni eh, eh, my dear dúró sórí ète tó wà nínú obìnrin more than one thousand ẹyọ kan ṣo péré lọmọbìnrin yẹn yọ fún ẹyẹ o Ọlọ́run bá ń gbọ́. ọ̀rẹ́ mi mhm. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi má sọ̀rọ̀ jù má sọ̀rọ̀ jù orí mi ti jí kí ló rò pé mo lè ṣe ń sìn. sórí tó bá kọwájú sí ẹ kó ta tó bá kẹ̀yìn sí ẹ kó ta tó bá kù nìkan kó tẹrù ara ẹ pa ọ̀rẹ́ ẹ ká láti ṣe ẹ má ti ṣe ara ẹ. ká láti ṣe mi má ti ṣe ara ẹ. bẹ́ẹ̀ni. Ah, see you later. ní mo kàn fi máa ń pe àgbègbè mi tó máa ń dá mi lọ́rùn kó bá ti pe àgbègbè mi rẹ̀ orí máa wá wú. awo ìbẹ́ jẹ́ ojú omi inú mi náà máa ń dùn nígbà tí mi pè ọ́ tí wá rí lílọ lọ mi lọ o èsì wàhálà fojú mi ọ̀nà kọ́kàn mi á la máa kó sókè. kó bá ti tó mo ah, kó bá ti ah. di ọjọ́ kejì sí àsìkò yẹn ní ọ̀túnla ah. padà wá wò. ọ̀dà mọ́rọ̀ rẹ sẹ́ ah, ah. o ẹ ṣe ìwà fojú mi ọ̀nà. ṣé fojú mi ọ̀nà jáde wo jẹ́ kí n tètè máa lọ torí ọjọ́ ni náà fi máa dá mi dúró. ọ̀dà ọ̀dà ẹ àǹtí mi nkú rọ̀lẹ́ nkú àtàárọ̀ dáadáa ni wọn. ìpẹ̀lẹ́ o kí kọ́mísì ọ kọ́mísì ọkọ̀ mi rẹ̀ mi mú sẹ́músẹ́ bí yẹ àánú rẹ̀ ṣe mí à ń pè ọlọ́mọ olè ọgbẹ́ranjọ́ ṣé olórí omi rò ni obìnrin ṣáṣáṣá ìwé ìyẹ́ ọ̀kà ọ̀run kọ̀ọ̀kan mú ṣe àánú rẹ̀ mi ṣe mí ìwọ náà da tíkẹ́ẹ̀tì bolẹ̀ lábúlábú omi ṣe omi ṣe súrẹ́súrẹ́ àbí ẹ ọ máa tóyin ti ọba yọ ọkọ tèrò ara rẹ pa àmọ́ ṣá o ọba ti kàn án kú ètí yóò kàn mí alálàábà. mi náà mi mọ́ dán lọ. wọ́n ti wí sí orí mi èsì pé pé láìkì rẹ o láìkì rẹ ọ̀nláìkì rẹ ọkàn mi ṣe bí iye nìyí mo mọ̀ wọ́ọ̀rì bó ṣe mo á ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ̀ wá o pé iye omi bọ́ lọ́tún lánìí èmi màá lábọ̀ ọ́ kò tún ṣe mi ṣe bí iye bóun mèsè ní wá àmọ́ o ti bínú ọ̀dà mọ́ bínú màá lábá ọ ọmọ ṣẹlẹ̀ tètè á lọ nígbà tètè wọlé dẹ́lẹ̀ obìnrin bíi ti bó o wọn náà mọ̀ pé wọn náà lójú ọgbẹ́ ọkàn mi ṣàtètè àlọ nígbà yìí pé wọlé bẹ́ẹ̀. irọ́ èsì pé mégbóbìnrin wọlé rí àfiwọ́ nìkan náà. ọ̀rọ̀ bẹ́ẹ̀. wọn náà mọ̀ nífẹ̀ẹ́ àríra ti dá lọ́sìn ìgbọ̀n pé mi lójú sí ọ. tọ́lá dìde èlé fún mi lóúnjẹ lásẹ̀. Adébíyìnpé ọmọ ọba. <laughs> Mọ́mí. My darling. Ẹ ká sọ̀rọ̀. How are you there? Fine ma. Ṣálàfíà. Adìjọ́mà. Jọ́mẹ́ta. Your parents? They are fine ma. And siblings? They are fine. Báwo ni iṣẹ́? Adúpẹ́ fọ́lọ̀. Oh, you looking good. Thank you, Wọ́mi. Mi mọ́ àti òṣìṣẹ́ mi ni mo bí ẹ, èmi ló jọ kalẹ̀. Ah. <laughs> ẹ ṣe ọ̀pá jọ ní ní. ìyá ó dà ó dà mẹ́. mo wò pé tójó mẹ́ta àti mo rò pé mi dẹ̀ fún wa ni kí n wá wo èyí. adébíyé irọ́ ló ń pa ọ́ bóyá omi ìsọkọ ẹ̀ èmi ò rí okùn wálé mi o ìwọ náà mọ sọ̀lẹ̀ ah. pé láàrin oṣù mẹ́ta mẹ́rin mi àtẹ̀ lè má rira girlfriend mi ẹ̀ ló sweetheart mi ṣáláfíà lẹ́wà ó tán. ẹ trust bí ṣe ń fẹ́ yẹn ni mo wá wò kò ń ṣe pé bóyá tó rí ṣe ọkàn mi kàn ń lọ sọ́dọ̀ yìí ni wọ́n á ah, mo ń dọ̀ mi ṣọkọ mi kò ló pọ̀ ìwé. God bless you my darling God bless you ṣe ti a. mọ́tọ́lá ń kọ́. she should be in her room tó ló ń lọ serve mi ní nǹkan sí mi ẹ kí n sáré yọjú sóhun náà <laughs> kó wọn dàbí pé mi ìbéèrè ẹ mú bọ̀ mọ́ mi. ẹ tẹ máa lọ́rọ̀ tẹ máa sọ. àwọn ah, fẹ́ gist gan. Ah, èmi ló sọ fún. <laughs> Go make her comfortable. Yes, ma'am. Frank, I don't like what you do. Every ah, ah, time you go the ah, best, wetin happen na sọ́kọ̀ yẹn bá lọ kún kọ́. Tó bá lọ kún kọ́ torí èlò. Ìyàwó So back, kú ṣé olùfẹ́ ṣe burial fún abẹ́ bí ẹ̀. Come on, no dey follow me They talk like this What did they worry you now? Ah, person dey owe me thirty k for three days oh, thirty thousand three days inú eh, eh, èyí tí ń sọ yìí wà ní kí n má bínú sọ́dọ̀ mo rẹ̀ ti wọ́n ẹgbẹ́ tí bá ti mú màá súnmọ́ bẹ́ẹ̀ gbogbo owó tá a fi ṣe fàájì yìí sí ká ní mo ya wèrè fún ni ṣé owó yẹn máa jáde ni fifteen thousand tó sọ fún mi ní owó yẹn ṣé ó máa jáde. lórí ẹni ẹ̀mí lẹ́dá kí kò bá lọ bá ẹ lórí o ká lọ́ọ́ bí ti lọ ní tiwọn. if you kill that guy you go go jail. he die now. ah you go jail i dey tell you make you dey calm down you no dey lis ten to ah. me. Hey! currency no no no no no currency in dollars eh. currency in pounds mm-hmm. naira is not allowed no no no no no no no no wetin hey hey kola you do me bad dude. Oh. you don't, you don't, you don't come tell me say you don't come out for for that side i go your hotel look for you look for you look for you so now this place you the hide You be to dọ́jú sí rè ibi tó wá ń jayé rè ó ń jayé jẹ́ bí kola you no good o oh. i be your guy o. Oh. <laughs> you still be my guy forever. I know you are you for you. Let me get you. na currency now you no get. Kọ́lá ìwọ ló lè tẹ̀ yìí. Àti gbogbo yàrá ìtọ́ wọn bí. Including that. Everything dey, food dey, gym dey, wetin you want? Wey no dey inside here. The other one ẹ̀ ń kọ́. O ò ta ìwọ náà ló ní Ah. ọ̀gá o ọlọ́run náà wà lókè ó dẹ̀ ń wò ìlú ò da ìlú ò da àwọn kan jẹ rọ́nú ọbẹ̀ àwọn kan jẹ without ah. ìlú ò da ìlú ò da ti kọ́lá second for me suit. before suit. Before, wọ́n ṣàyẹ̀tọ̀ ọmọ mi ṣe mo lè gbọ́ ọmọ mi wọnú yàrá kékeré ah, súùtù ni ọmọ mi go last lásán súùtù ni oh, o ti understand that's Bumi but I call her Bumzi eh? Bumzi yeah sure. this Kola Kola currency Kola currency anywhere ah na him be this na the guy be this. <laughs> ah! Franco nothing do you now. Hey! ọmọ ìdá. Um, ṣẹlẹ ni tó dúró yìí Frank Franco Nero anything tó bá ti béèrè ọtí ni o iyàrá ni o oúnjẹ ni o ẹ má béèrè owó ẹ má tẹ o tó bá ti béèrè ẹ má kó lẹ tó bá ti béèrè inú ẹ má kó lẹ gbogbo bills yẹn má sẹ́nu sọ. ọ̀ṣà gbọ̀ngàn tó sọ olóyè peace o <laughs> franco franco kò sí ẹ lọ prepare everything ká tó sílẹ̀ ẹ tó sílẹ̀ ah! kọ́lá ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá láàrin mi àti ọmọ tó ti pẹ́ tá a ti ń bá a bọ̀ bá kò já mi sí ṣe láti gbà mí wà ní anybody ti wá wàhálà ọ ti wá problem ọ ti wá trouble ọ ti wá anything. ní ti rí tí wọn ti ṣe dáadáa. kò sí sẹ́ni tó ṣe dáadáa ìwọ kọ ṣé o ti rí i. o pé tábà bá ti dàgbà kan ìgbìnjà àwọn ìlàgbà náà wọn sọ ma yógun jà agun yógun jà àgbà tó bá ṣòwò fún wa jà straight ni o ní ma ah, yọ jà má yọ jà má yọ jà àwọn ọlọ́pàá tó kó sí géètì yẹn náà kọ́kọ́ mọ̀ o ọlọ́pàá lè jẹ̀gbájú o kọ́kọ́ mọ̀ pé àwọn èèyàn wà o you know wetin I fit do o mo leave them for now currency sí no wàhálà adéwùtú ah currency. ẹ ló ọkọ mi. <laughs> yà a ti ṣetán àwa náà ti múra ó yẹ kó mọ̀ wípé èmi ò èmi ò kí n waste time àwọn àbúrò ẹ̀ ní ìmúra wọn ò kí n yá ọ̀kẹ́ àárẹ̀tì ẹ̀ má gbàgbé o má gbàgbé o má gbàgbé àdéhùn wa o ọ̀kẹ́ bíà tá a bá ti land mi lélẹ̀ ní airport màá pè ẹ́ láti jẹ́ kó mọ̀ pàtí land okay love you so much <laughs> okay come. mi. mọ́tọ́lá kẹ́mi sálẹ̀ èdè bọ́ọ̀tà àbí. a ti ń bọ̀ mọ́ mi àárín jẹ. ṣé bá wà ní lẹ́yìn yìí hàn. yẹ̀yìn ní lẹ́yìn mi wò ẹrù dáa. ó ti kó mọ́tò. ṣé ẹ gbàgbé nǹkan kan sílẹ̀ àwọn nǹkan tí mo kó sórí bẹ́ẹ̀ di nǹkan mo ti kó everything sínú mọ́tò. mo bọ́n ṣe wojú ara wọn. ẹ nítorí pé òun ló bá mi. ṣe é ṣe é bí mo pààkẹ́ mọ́ mi ṣé kí n máa ń gbé báàgì tí yín mọ́ kí n gbé sí yín mọ́ tèmi. no problem olúwa filé wa lé ẹ lọ́wọ́ wa yàtọ̀ tá a lọ ni kò jẹ́ ká padà sí. àmín lórúkọ jésù olúwa wa. àmín easy easy mami. ó jà á. dáadáa. ó fi gorí mákì àròdé o àwọn oníbàwọ̀n rìn lọ́jọ́ tẹ́bí ń pọ̀nà ilé ń yọ káwa jáde bógun balẹ̀ àwọn ẹ̀ṣọ́ kìí dẹnu ilé pé ẹ̀rùn alábìyàmọ tó kọ́ ọmọ jáde àbọ̀ tọ́lú balẹ̀ àlùmọ́ nípa àgídàrí Hello, dear. Um, báwo ni? Mo ń drive gan ni mo kàn sáré park nígbà tí mo rí pé òun pè léraléra. What? Hospital bá wò ó kí ló ṣẹlẹ̀? hospital wo hospital wo okay okay okay okay all right. ilé ń yọ káwa jáde bógun balẹ̀ àwọn ẹ̀ṣọ́ kì dẹnu ilé gbé ẹ̀rùn alábìyamọ tó kọ́mọ jáde ayọ̀ tán padà darí wọlé pé fagídá yìí ó ṣe. Kórí má jẹ́ o. Àwọn ní lọ́jọ́ tẹ́bí ń pọ̀. Calm down. Ibi tó yẹ náà mo ṣe mú yín wá sí ọ́fíìsì mi. Calm down. Ah, ah. ẹ jẹ́ wá bìbọ̀ báwo ni èyí jẹ́ ẹ jẹ́ mo ṣe eré ní gbogbo ìyàwó actually olú ẹ̀kọ́ wà mí bàtà tó lọ fún business meeting ó wá pè mí kí sáré wá jọjú sọ ọmọ mi bàtà mo fẹ́ rí mọ́mì àbí kí n tiẹ̀ pàmò tó lásọ̀rọ̀ kọ́ lè sọ fún báwo ló yẹ ṣẹlẹ̀. ẹyin ọmọ alóòsì àwọn méjì. fífà ẹ ṣe kí ni ló gbé bọ́ọ̀lù fún ìṣàlùkù. bógun balẹ̀ àwọn ẹ̀ṣọ́ kì í dẹnu ilé pé. ni kwani Muhammad It's You didn't lose everything. You am here and I'm still here. so that the loan is enough. Right? Sórí ti bẹ̀rẹ̀. Nǹkan tí mo ti gbèrò láti ṣe tí wọ́n ṣe rẹ̀ I will stand and I will do more than that. Màá dúró gẹ́gẹ́ bí ìyá, màá dúró gẹ́gẹ́ bí bàbá. As a brother, màá make sure pé ìyá kan ò ní rìn, ìyá kan ò It's going to take the last blood they need to fight and make sure that I put a smile on your face. I will definitely do all the time. And then you're not going to be alone. Anytime you need to talk to me, just come to the house, my bonly. And even know, my make sure put your ni in one bẹ̀rù, I would find a way to get you a house help to Mama Wakunle from time to time. See, trust me, I know, I know this is hard. I know this is a very hard time, but trust me, it's not easy for me to handle as well, but I I'm just promising you. Ashe Baba, Ashe and I'll be here all the time okay, you need to go relax right now. So i am trying to get you what to eat and then I'll your mother Shima. Get in here, take care of you. Trust me, I got you. You're about the only person I have left and then I'm gonna do my best to make sure that everything is okay, okay. I'm trying to be strong as well. Alright. Okay, I need to take you to your room. Sorry.

Jùwọ́n. nǹkan rẹ sà. báwo ni. dáadáa ni sà. ẹ kú gbádùn. ìkójọ mẹ́ta sà. kí ló dé. ìwọ ẹjọ́ àǹtí mi mo la fi sùn yín o. kí ló tún ṣẹlẹ̀. ìwọ wà láàrin wọn ti pọ̀ jù gbogbo ìgbà tí ọ̀rẹ́bìnrin mi bá ti wá mi wálé náà máa kùn wọn sá máa kùn wọn máa rojọ́ bẹ́ẹ̀ náà máa rojọ́ a máa ń kí lomi gbóbìnrin ṣe ṣé lójú mi bèè lọ́ọ́rin ni ṣé méjì tó máa kóbìnrin máa wá mi wá ni. <laughs> sọ ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ ọmú mi rántí ìgbà tá à ń bá bọ̀ ni káwọn tó tó wọ báyìí láti dẹni tá a fẹ́ fẹ́ oríṣiríṣi wà lárúgbà sórí tá a bá bá wọn lọ báyìí ọlọ́gbọ́n tá a dá tàbá lè wọlé wọn wọ́n bá ti jòkó wọ́n mọ̀ pé a ti wà lẹ́yìn kú àmọ́ kí wàá ní tẹ́ ń fà gangan lórí ẹ̀. ẹyin mè níṣẹ́ lọ. Hmm, àtàtọ̀rọ̀ nu o sórí àìníṣẹ́ lọ́wọ́ yẹn gangan ni wọ́n náà wó rẹ̀ so oníṣẹ́ lọ́wọ́ báyìí tó tọ́ kátẹ̀ wá sọ pé ẹ wá ṣeré papọ̀ oyún wá dé kí ló fẹ́ fi bọ́ oyún ìwọ tó ti yan ààrẹ bọ́. èsì rọ níbẹ̀ èsì mo fi abọ́ lóyún o. sórí jẹ́ kí n ṣe àlàyé kan fún ọ kí n dá onímọ̀ràn kan èmi náà ti ń wọ ẹlẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí náà mo ti fẹ́ pè ẹ́ ọlọ́run ọkàn pé lẹ́yìn náà máa fi sọ̀rọ̀ ni jùwọ́n sórí tí ọ̀rọ̀ bá rí báyìí èèyàn máa ń dọ́gbọ́n sí i ni kọ̀dẹ̀ sọ́gbọ́n kankan bẹ́ẹ̀ ó yá kí wọn náà ó fi ìlú yìí lẹ̀ kọ́ ọ lọ o lè lọ bí ọ̀yọ́. kí mi kó labúlé rí a ọ̀dà jẹ́ kí n sọ fún ọ bàbá mọ́là bàbá mọ́là tí wọ́n ń pè mí so ibi ọmọ pé mọ́là kọ́ ni mí. mo mọ ìràyè ṣe mọ́là. Ah. mo lọ sí Kánò ah. kódà mo lọ Kaduna ah. kò síbi tí ń gbà mo jáde tí mo dé gbogbo àwọn nǹkan tó ní tí mo ṣe yẹn torí tí mo níyẹn jíjáde mi náà ló jẹ́ kémi náà ní sórí hmm. kò síbi tó yọ ti ṣe rire o o lè lọ sọyọ o lè lọ Kaduna tèmi náà lọ hmm. kódà èèyàn sọ rire lọrin ìwọ náà gbéra báyìí ìwọ náà jáde tó bá ti jáde tó oníṣẹ́lápá tó wúrẹ́ bá ti dé bọ́ọ̀ pé obìnrin obìnrin ó pè ọ́ wàá ṣe tó wù ọ́ wàá jẹun tó wù ọ́ ọ̀rọ̀ ẹnu tiẹ̀ náà tọ̀rọ̀ láwùjọ lọ́ọ̀rọ̀ dáadáa ojú wọn ọni tí ọba dẹ̀ ti rówó tóbìnrin ọmọ bọ́tọ̀ ń fẹ́ ọmọ bá fẹ́ yàwó ẹ̀ ni. ó hmm. hmm. ti yé mi. àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tọ́ba dénú tán ṣe kí ni. a do dídí. lọ ronú sí dáadáa. ó dà máa ó dà ń ṣe wọn. ó dà yẹsà. má bàjẹ́ tó bá ti délé o. ó dà ń ṣe wọn. Kórí má jẹ́ àrùn dé àtàjọ àlọ́ ìgbé o. Àwọn ibà wọ̀nyí lọ́jọ́ tẹ́lẹ̀ ìkànnà. Ilé ń lọ káwa jáde. Ogun balẹ̀ àwọn ìṣọ́ kìí dé ní ilé Òòrùn alábìyẹmọ tó kọ́ ọmọ jáde àná. Ọ̀pá náà dàbí wọ́n ń pè é. Ọlọ́run àkùnrin. Àmín. When you share me with the best much alcohol, orí mi máa ń wú. Hmm. But let's return all adoration, all glory and all praise to him who deserves it. Ọlọ́run ni ilé mi gẹ́gẹ́ bí ènìyàn. I used to thank God wípé mo rí àánú For him to have blessed me with amazing children. Adéjọ́nú ni ó fún òbí tó bá bí mi lọ́mọ. Ṣé ilẹ̀ iná tẹ̀ ta bá ẹ̀ fi dọ́kọ̀ ṣoṣo báyìí bá mi nínú ìdè mi? Tí bá sọ ha, my heart remains ha. Mi ìyá bá gbé ya gbálẹ̀ kẹ́ bá mi fọmọdé gbálẹ̀ lọ́wọ́. Ẹ̀ẹ́dẹ̀ bójú mi rí, ẹ̀ẹ́gbómi lẹ́nu rí àwọn ọmọ tí náà máa fi gba gbogbo dùn um, you will always find peace and total happiness in your children. Amen. Um, I love you. I love, you guys so much. I love you. Thank we you love you so much. Oh, yeah, Mom, thank you for being the best mom to me. Mom. Mom. Sola. futuro. Ilé bàtà ti yan. It's been on my. Olólùfẹ́ kan mi, ẹ ló ń ṣe breaking up heart ni ọkàn ti lọ́gbẹ́. Bá mo rìn ní àtàtà bá mi. Ìdílé tó ń ṣe báyìí ẹ lóun fún me ní gbogbo attitude gan fún mi mo dé láti hospital náà o ò bọ́dà pé ó máa wá yọjú sí mi. ṣebí tó bá tẹ̀ jẹ́ pé mo ṣe ẹni ṣebí wàá tẹ̀ sọ fún mi. ó wà ní field wàá pè mí padà. Okay. ní agbára ọlọ́run a máa jẹ ẹran tó ju ẹran lọ. àmín bàbá. eléyìí kéré nínú nǹkan tí a sì máa rí but uh, wẹ́rẹ́wẹ́rẹ́ ni ìkan ṣe kí ni. ìkan jẹ bí. <laughs> let's keep doing it let's keep doing it bàbá ti ń tẹ̀ a máa dún. àmín bàbá àmín bàbá. kékeré la yìí by the time tá a bá bẹ̀rẹ̀ sí ní two top all those angles tẹ́ bá ṣe other steps máa bẹ̀rẹ̀ sí wọlé àti èyí tó máa wọlé next ní sìn tó máa last ìgbà mi boom ẹ̀rí gan ẹ̀rí gan owó lobìnrin mọ̀ ìyá wa gan ìyá wa gan ṣàwùsè ẹ̀ má ṣàmàṣà ṣẹ́rí ẹ má bìbọ̀ ẹ má sọ pé ọ̀rọ̀ títí yàtọ̀ ọ̀rọ̀ títí mi fẹ́ yàtọ̀ sá ṣé ń gbọ́ ìyá kí n má bá mi fọkàn bá ọ̀rọ̀ mi yẹn lọ o ṣẹ́rí àwọn èèyàn kan wà nínú àwọn àjọ wà ní fíìdì táwa wà yìí ṣètì tó jẹ́ pé ńláńlá lápò tí wọ́n yọ bọ̀rọ̀bọ̀rọ̀ ńlá báyìí lórí àgbààgbà wọn ṣètì ẹ gbogbo change táwa ń gbà káàkiri ta tó máa ń ṣàjọyọ̀ lé lórí owó tán fi ń gba yàrá fún ọmọ ilẹ̀ lásán ni làwọn fi ń cheers lé lórí cheers cheers àbí kí là ń pè ẹ sà ẹ má bínú sà ẹ jọ ẹ wo bí ẹ wo two hundred million three hundred million àwọn èèyàn ń gbà ẹlòmíín limousine like six ó dẹ̀ rà ó dẹ̀ kò síbi kan ó dẹ̀ fẹ́ rent Ah, iṣẹ́ wa ilé ló ń ṣe ìlú ah, wa wò pé ah, káwa náà kakàn tiẹ̀ wá gbogbo tó bá máa ná wa yé káwa náà máṣá máa sà. tí aláìmọ̀ kan fi jẹ two hundred million bọ̀ kò tí ń ṣòwò ráwọn kan gba bílíọ̀nù ohun tí èèyàn bá ti ń rí hmm. ẹ jẹ́ tẹ̀ lọ́rùn èso tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí ló ń dògbò ló ń dògbò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ because eh, tó bá ṣe ń kán sílẹ̀ yẹn tó ṣe nǹkan sí ẹ lẹ́nu máa dúpẹ́ tiẹ̀ àwọn tí wọ́n sún yín tí wọ́n máa wọn client kan ń bá sọ̀rọ̀ ni tí wọ́n mọ nǹkan tó ń ṣe lẹ́yìn kó tó lè bá client sọ̀rọ̀ ni ẹlòmíì ti fẹ́ jẹ èèyàn wẹ̀ látàrí pé ó fẹ́ gba foreign currency máa ń ṣàmọ̀ sá wà nídìí gbogbo yẹn. tó bá tiẹ̀ tó time ọlọ́run máa máa ṣe owó ńláńlá billions ó máa wọlé torí pé èmi fẹ́ lo benz mo ti fẹ́ kó ra benz fún mi. ìyá wa ibi tẹ sọ̀rọ̀ dé ẹ ò bí orí mi lẹ tẹ̀lé. yes now. Any ah. interest nínú bẹ́ǹsì. yes o ṣàmà ṣe bẹ́ẹ̀ lọ bẹ́ǹsì. sùúrù wa ní oníṣẹ́ wa máa lọ wa máa para ẹ̀. no if you join me no problem. ok ok ok jẹ́ kí mi tún ja ẹ̀ tán torí gbogbo iṣẹ́ kọ́ ló ní líle líle a ní láti wá àkàdé tába ti rí àkà fọ́rínà àkà la máa gbé wá bí tó bá jókòó tiwa tó ṣiṣẹ́ bíi three months ọbẹ̀ á sọ. ẹ má bínú chairman ṣé níbẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ má bínú pé ojú kan ni alágbẹ̀dẹ mi ti ń lu irin ìyá wa kẹ́ máa fọkàn sí ni o ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí lẹ́ẹ̀kan kẹ́ mhm. ẹ òbí ṣáàmà mi lẹ́ẹ̀kan yẹn tẹ́ ń sọ̀rọ̀ ẹ láwọn èèyàn kan wà wípé wọ́n ti lọ fi ẹ̀jẹ̀ èèyàn wẹ̀ òun ló ṣe rí two hundred million three hundred million má ṣáàmà ń sà tẹ́ ẹ̀ bá ní sọ pé bóyá mo ń sọ the same thing o bóyá káwa náà lọ sí ibi tó ń fi ẹ̀jẹ̀ èèyàn wẹ̀ káwa náà lè bá wọn sọ̀rọ̀ kọ́ dẹ̀ fi ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ kọ́ dẹ̀ fi wẹ̀ fún àwa náà káwa náà lè máa gba millions. you are sick of this. wo bébí ṣe kí ajáde kò jẹ́ káwa wọ̀ táwọn. ẹni tó bá ní interest kó pàdé mi club lálẹ́ yìí alẹ́ máa rose yìí. a máa lọ náà ni. orientation ni o fẹ́ bẹ́ẹ̀. yọ ṣé wọ́n ló máa yọ ẹ̀mí settings. ṣé kò wá sí. Ah, ẹ bàbá ilé mi gbọ́dọ̀ parọ́ owó sí ah, bàbá ó kí n fara pamọ́ fẹ́ni tó fẹ́ wẹ̀ fún lẹ́yìn àgbà wí bàbá bàbá iṣẹ́ tí mò ń ṣe àwọn èèyàn ń rówó rẹ̀ àmọ́ èmi ò rówó rí ní owó gidi owó sànsán nǹkan wà rọ̀bọ̀ hmm. nǹkan wà bó ṣe yẹ kó wà nígbà yẹn wà á rò ó pé bó bá rú mi lójú àbílẹ̀ lére ọmọdé tó bá dẹ̀ mọ́ wọ́wẹ́ ó ti dọ̀nà kó bẹ́ẹ̀ yẹn àgbàlagbà jẹun bàbá mo fẹ́ lówó nídìí iṣẹ́ tí mò ń ṣe mo fẹ́ gbowó ńlá àánú ló ń gba two hundred million nídìí iṣẹ́ tí mò ń ṣe o wọ́n ń gba three hundred five hundred eight hundred million kódà bàbá wọ́n ń gba one billion. Hmm. wáwo ẹ bẹ́ẹ̀ ni lówó gidi tó dẹ́rù òṣì èmi náà fẹ́ gbó nínú ayé bàbá gbogbo tó sọ pátápátá ló yé mi tí bá ní òye mi rọ mọ pa olúwa fẹ́ lówó ó fẹ́ ṣòwò owó lápèjá gbogbo bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn sá. Ifá kan sọ̀rọ̀ ó ní sí sálà sálà ẹnìkan kì í sáàkú sálà sálà ẹnìkan kì í sáàkú ó ní ajá berego ẹsẹ̀ bọ̀nà ẹsẹ̀ bọ̀nà àti fáfẹ́ nítorí bàbá ẹ̀ lójú àlà. àti fáfẹ́ nítorí bàbá ẹ̀ lójú àlà. wọ́n ní bò bá máa kálá kó kálá. wọ́n ní bò bá máa kálá kó kálá o. bò bá máa kákàn kó kákàn. bò bá máa kákàn kákàn. kí ló ń kó kòkò lọ́jà alákẹ́mẹ́jì ṣe. kí ló ń kó lọ́jà alákẹ́mẹ́jì ṣe. àti ìkòkò tiẹ̀ tiẹ̀ ọkùnrin ọ̀tọ̀ alẹ́ kékeré kékeré ọkùnrin bàbá ìwọ náà kò kàn rẹ torí tògbó owó tó sọ yìí kò tó ìta sí gbogbo owó ò ṣe nǹkan kan àmọ́ ibi tó ti kókó ó yẹ kí wọn náà ti ṣáájú sí rẹ àwọn nǹkan kan wà tá a lè ṣe fún ẹ tó yẹ pé tó bá lò ìwọ náà wàá yín fá wà kí yín olódùmarè àṣírí bíbò la máa ń gbé nílò oríṣi ìrẹsì nǹkan ìrẹsì láyé ìrẹsì lọ́dà bá fẹ́ ní owó láyé tó má ti lè kọjá àtẹ̀jù fight ó ti bọ̀ ọ́. bàbá léyìí tára ẹ̀dá ni o o kì ṣàwọn àṣírí bíbò tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ o bàbá kódà kì ṣàwọn oṣù lẹ̀ bàbá ẹ̀yìn gan pé oṣù lẹ̀ ká gbé ká gbèrú iṣẹ́ wa wẹ́rẹ́wẹ́rẹ́ kí àṣírí bò wẹ́rẹ́wẹ́rẹ́ lójú sólẹ̀ àmọ́ oṣó gangan sàn sàn. orí ọmọ mi. tẹyẹgun a máa gbó tẹyẹgun a máa gbógbè wá ní gbogbo òru tàbí gbogbo ọ̀sán. ọmọ mi ṣé wàá gbọ́ mi ní. tó bá délé yìí tó wà nù ìfòsíwọ́ ifá àti mi ṣe ifá mi ṣe ìwọ ifá mi ni fi ògùn owó fún mi ń wọlé mo gbọ́dọ̀ kàn wọn torí wọn tẹsí wọléwọlé àwọn onílé ibú ìtàkùn gbogbo àwọ ẹbá ọdọ wọn sì pa gbọrun làróróró òkè kò ní jápa ara rẹ kéyìí o ìgbà wọn kò kó kò dá kí n kúnjú wọwọ kò sì dá kí n kúnjú wọlá bí ọba kúnjú wọwọ yóò kọjú rọrùn tí ó mọ ni ẹ sọ fún mi ṣé èsì lè fún mi ní nǹkan ẹyọkan kó má fi gba mẹ́sàn-án lọ́wọ́ ẹni sọ fún mi ọmọ mi wo mò ń bá wí. ṣé èsì ló lówó. ẹnu kìnìún lówó wa èsì ló ní. èsì ló ní. lóòótọ́ olúwa ló lówó. Hmm. olúwa ló lówó nù. Oh. èsì ló lówó àfi múnú èèyàn dùn ní olúwa ló lówó èsì ló lówó ọmọ èèyàn ní nínú ni. èsì ló lówó. bàbá màá yọjú sí ní láìpẹ́. tibí tí mo sọ náà dẹ́ẹ̀ dá o. ẹ̀lú àwẹ̀ ni àwẹ̀ ni àdé mo bẹ̀rẹ̀ ní shop perfect lánàá wọ́n lò jáde kódà mo ti ẹ̀pẹ́ ń bí eléso dáadáa dáadáa lánàá yẹn ìgbà tí mo ní pé lẹ́ǹṣú ni mò ń bọ̀ wálé káre ìyá ìyá àbèjì àwẹ̀ ní àdè <laughs> kò burú màá pè ẹ́ lálẹ́ àsọ̀rọ̀ lálẹ́ mo ṣe wà ní ṣọ́ọ̀bù ó kí ọ̀rẹ́ mi. ewé lẹ́fẹ́. mo ní di tropical five bottle water ten mo dẹ̀ ní pepsi náà five seven up five pẹ̀lú bigi apple five mirinda náà five. owó oúnjẹ twenty five thousand five thousand naira eh. but mọ́mí màá ṣe transport ní sí for twenty thousand naira ni màá rí ṣe. Ah. kí ló dé tí ẹ tún máa ṣe five thousand sọ́wọ́. mọ́mí ẹ má bínú mà àwọn kọ́sọ́mà yìí náà ni wọ́n sanwó ọjà ẹ̀dẹ̀ mọ̀ pé à ń fìkan yìí kan náà ni. torí pé ó jẹ́wọ́ ni kò sí èdè tàjẹ́ lórí kìnìún fifteen naira twenty naira thirty naira bẹ́ẹ̀ni yóò máa ta dúró yẹn síta. ṣe bí twenty thousand naira tó kù lọ́jọ́ yẹn ọjọ́ kejì náà mo ti sẹ̀ǹdẹ̀ sí ẹ má bínú mà. jọ má jọjọ́ la lọ. wo ọ̀rọ̀ tí ò ń wo yìí ní kó ló máa sọ problem tó wà nílẹ̀ yìí. ẹ eh, ẹ eh, eh, mi ò láì bó ṣe ń ronú yìí nà ọ mo dé ń bẹ sọ látẹkùn tí mo ti dé náà ó kọ ò gbọ́ nǹkan tí mo ń sọ ẹ ṣé wọ lọ́lọ́run ni wọ́n mi dẹ̀ tó bá jẹ́ pé contract yẹn wọ ló ní ó máa bọ́ sí ẹ lọ́wọ́ kò sí nǹkan tí wọ́n lè ṣe bólóhùn ti sọ wípé wọ́n kọ ló ní nìyẹn kó sọ́mọ́ tó fẹ́ ṣe sí òde gbá kámú nà ọ̀hún òde stop gbogbo nǹkan tó ń ṣe yìí èmi ń tèmi mi ò láìkí ẹ̀ mi ò láìkẹ́ òkè tó bá dẹ̀ jẹ́ pé bí àtòrí owó tí mo fún ẹ tí o fi kún owó contract yẹn ló ń ṣe bí a ò fẹ́ dáwó padà fún mi má wo orí nípa tèmi mi ò mind mi ò ṣáà béèrè owó lọ́wọ́ ẹ mo dẹ̀ mọ̀ pé kò ṣe pé onówó yẹn jẹ mo mọ̀ pé o fi ṣiṣẹ́ níṣẹ́ ìwò dẹ̀ bọ́ sí kó yín ṣe pọ̀ tẹ̀ náà stop all this please ẹ kò dẹ̀ jọ́ náà. Cynthia ń gbọ́ ẹ. tó bá jẹ́ wípé torí owó tó ń sọ ni kékeré nìyẹn. kí wàá nìyẹn. but ẹ̀kọ́ tèmi rí gangan tí wọ́n rí ni wípé iṣẹ́ ilé tuntun bọ̀ yìí ń kọ́ ni àkọ́kọ́ ń kọ́ lẹ́ẹ̀kejì ń kọ́ lẹ́ẹ̀kẹta wípé kí èmi àti àwọn èèyàn ti jọ plan contract wọ́n ti fi mí lọ́kàn balẹ̀ kẹ́mi fúnra mi ti ní ninety nine point nine percent of assurance wípé èmi ni mo máa gbà lójijì kí wọ́n dẹ̀ tún fọ́ fún mi wípé kò tún bọ́ sí mọ́ ilé ìkọ́lá àkọ́kọ́ ilé ìkọ́lá kejì ilé ìkọ́lá kẹta ṣùgbọ́n pẹ́lẹ́ karùn-ún lélẹ̀ tí irú ilé máa ó yẹ kí wọn náà ti mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti kọjá ọgbọ́n orí mi nǹkan míì ti wà ń bẹ̀ ó ti kúrò ní nǹkan tó nọ́mà kò nọ́mà mọ́ kò nọ́mà mọ́ rárárárárá nǹkan kan ti ń ṣe mí tí mi ò mọ̀ nǹkan kan ń ṣe mí tí ò tí ì yé mi. <sighs> ṣọ́rọ̀ tó wà lẹ́yìn ṣó lè spiritual problem ni. Sure, sure, sure, sure. Ahmed Obi sori mo understand bó ṣe fẹ́ o àmọ́ gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi advice kan tí mo lè fún ẹ ni pé sọ̀rọ̀ bá rí bó ṣe rí èèyàn máa ń ké pe ọlọ́run ni mo mí pé èèyàn máa ń súnmọ́ àwọn tí wọ́n súnmọ́ ọlọ́run tó lè tètè bọ́ ọlọ́run sọ̀rọ̀ tó lóun máa tètè táyàn lò èèyàn á súnmọ́ àwọn yẹn ni you understand so mi ò bá ní pé bí a kò tọ àwọn tó súnmọ́ lọ́hùn lọ ṣùgbọ́n tó máa dúró àgbà dáadáa ṣé yẹ mo mọ̀ pé tó bá lọ rí wọn ó dá mi lójú pé wọ́n máa wá solution sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àṣírí máa tú tó bá pẹ́ lóòótọ́ ọwọ́ èèyàn kan ló wà ń bẹ̀ problem wà from anywhere ó máa tú àṣírí yẹn fi ọkàn ayẹ balẹ̀ ọlọ́run ọlọ́run dẹ̀ máa ṣe gbogbo yẹn láṣẹ wọlé lágbára ọlọ́run trust me. kí n lọ rí àwọn tí wọ́n lè gbàdúrà. yes. wọn ò lè dúró náà mo dẹ̀ ń pè látẹ̀kùn ọ̀dà. àwẹ̀ kí o kó ṣe ọkọ mi pè mí ọjà mi pè mí ní gbogbo ìgbà. kí ni mò ń pe ó ṣàní kò tí mò ń sọ fún ẹ. kí ni nǹkan tó mi sọ ṣé o rò pé iye mi gbogbo mi sọ bó iye o fojú sọ kó o fẹnu sọ gbogbo ẹ ló yé mi ṣùgbọ́n ṣé oyún wà nílẹ̀ ìyàn bọ̀bọ̀ kí mi rí ọmọ nì bí kan gbùngbò kan yọ̀bẹ ṣé ìyàn bọ̀bọ̀ nì bí kan máa ń jà yẹn. àyàn ni wo ìyàn ni. ọmọ iṣẹ́ ọmọ nífẹ̀ẹ́. àwé ìfìfẹ́ lẹ̀ ṣé ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ nìkan lè ṣe nígbọ̀n bá gún mi kàn pa mí dànù àwọn mọ mọ mi wà nílé Sàámú rẹ fẹ́ mo fẹ́ kéré oko délé mẹfẹ hmm. kò kó bá mi rárá rárá hmm. àgbẹ̀sì jù wọ́n lẹ́gbọ̀ owó a máa ríra a máa ríra kó bá kó kó a ríra mo mọ́ kó bá mi a ríra ó dà. ilé ìmáàmà ilẹ̀. Ah, ah, ah. kí ló ń ṣẹlẹ̀ náà. ìyá ó ṣe ojú ìgúrégé ojú yín rèé. ẹ wálẹ̀ yọjọ mm. ẹ kàn máa ń dán sí ṣáàlù. àwọn àwọn ilé àkọ́kọ́ pọ̀ yín wọ́n fẹ́ jù ú. ẹ ṣe jàre kí ló ń ṣẹlẹ̀ bó lẹ́wọ́ ti ń dàbọ̀ mama <laughs> ẹ dojú wa kí ló ṣẹlẹ̀ kí ló dènà aláyé làwọn ah. ń pèyàn àwọn ń pèyàn àwọn ń pèyàn àwọn ń pèyàn ẹ ti ẹ gbàgbó ẹni mo pété aláyé ò bá dunnú awágun lè dunnú gbòòrò ẹ mọ̀ ọ́ ẹ mọ̀. àwọn sáàdì ni kí ló náà. wàhálà Frank ti pọ̀ jù mi ò dẹ̀ fẹ́ wàhálà fúnra mi bí mo ṣe wà yìí ojoojúmọ́ ìjà ìjà kó máa bínú kó lo èèyàn kan léni kó lo èèyàn kan lọ́la mi ò lè kóòpù mọ́ kí ló dé. máa bá máa bá níwá kàjẹ́ jẹ́ omi gbẹ̀gẹ́ yàn dá ìdùn ṣẹ́yìn aláyé tẹ̀ wò yẹn aláyé wa tẹ̀ wò yẹn ìgbà mi ìwú àbájẹ́ jẹ́ ló máa jókòó àwọn kọ́ máa gbé gbé gbé ìwà ni tó bá ti gbá bẹ́ẹ̀ tó ti wọ́n wà mínísítì aláyé náà rẹ̀ mọ́ wọn kò wà bẹ́ẹ̀ a máa kó ṣe bí ara yín náà jórí torí bẹ́ẹ̀. èmi ò lè ṣe bẹ́ẹ̀ torí bó ṣe ń nàyàn kiri yẹn ìjọ kan náà ló máa mú èmi náà tó máa lù mí tó máa pa mí bí ìdẹ fẹ́ wàhálà. kò tẹ̀ wá ṣe bírò ẹ̀yìn kọ́ba tẹ̀ náà pé wọ́n ti ẹ̀ ń fọ́yàn lórí wọn fọ́yàn ní àgọ́ ń ṣe bírò ẹ̀yìn. máma káláyé kan ti yó kó má rí kankan mọ́ àgọ́ ṣe bí gọ́dẹ́lẹ̀ wà rí i. máma ìtàn sọ́dún ẹ jẹ́ ká fi yẹn lẹ́ nǹkan tó gbé arábìgbà yẹn ni pé ó ní dín nǹkan tó wà ń lẹ̀ tó yẹ pé ó ṣù ọ́ a dẹ̀ believe pé ah ìmọ̀ àti ẹ̀ ti jókòó àti ìlú tó lè fún wa ẹ̀yin lè lè fún wa. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ wo mi ò rò bóyá mo lè ṣe o torí mo ti sọ lọ́kàn ara mi pé mi ò fẹ́ bá Frank ní ẹni ṣe ẹni tó ń ṣe pọ̀ mọ́. díò yẹn gbẹ díò yẹn gbẹ yẹn I swear. ok ó jẹ́ kí n ṣe nǹkan kan fún yín máa introduce yín sí ẹnìkan tí mo mọ̀ wípé ó máa bá yín ṣe perfectly ṣeré mi ẹgbọ́ kọ̀ kúrò ńbẹ èmi ò lè ṣe anything ṣeré ni tí mò ń sọ yìí ó máa bá yín ṣe perfect mi tó jẹ́ pé ẹ̀ ní ní kọ̀kọ̀ tó bá sì dọ́là máa pè é ẹ má wọrí náà but kan tó wà ń bẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ sọ fún Frank pé ẹ rí mi bẹ́ẹ̀ ni mo introduce ọmọ yẹn fún mi ajé wọn lè gbọ́. mi ò fẹ́ bá Frank ní kọ̀ọ̀kan papọ̀ òótọ́ ló sọ fún mi. kò sí wàhálà ọ̀yá kílẹ̀ fẹ́ mu kílẹ̀ fẹ́ mu kílẹ̀ fẹ́ mu. ọmọ ẹfẹ mi ní bàbá dúdú kan kì í fi sára dà. mo fẹ́ máa lọ ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ni wá ṣe lọ sọ́dọ̀ yàrá mọ́ta. Ah, ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sí ṣọ́ọ̀bù. ó fẹ́ lọ bá mi gbogbo àjọ lọ́wọ́ ẹ̀. ẹyin máa ń lọ dájọ yẹn ní àìpẹ́ yìí. ẹ jẹ́ kí n lọ sí ṣọ́ọ̀bù tí má yẹ ti ṣọ́ọ̀bù tó má sáré lọ síbẹ̀. tó bá wá sí ṣọ́ọ̀bù kalẹ̀ tó lọ síbẹ̀ yẹn ta ló fẹ́ràn abẹ́ ìtajà. ó máa mọ̀ pa ti dé mú mi máa mọ̀ pa ti dé. fún mi máa lọ máa lọ síbi tẹran mi ẹgbẹ́ sáyẹn lọ ṣí ṣọ́ọ̀bù. wọ́n ní kò ṣọ́ọ̀bù fún mi kò kọ́kọ́ bẹ́ẹ̀ fún mi. mú lé lọ́wọ́ ọmọ àlè yẹn mo ti wà fún ọ̀fẹ́ lọ tí mo rú ẹ. kí ni kí n sọ fún wọn. kí n la ní ìlà ló fún aṣọ fún wọn. lọ sọ fún yàrá mọ́tà mi ní kókó wa ní kókó àjọ fún ẹ kókó fún ẹ sì sì kó máa gbá dẹ̀ ló ń ro lójú rẹ̀. ẹ ló dàrí ẹ ló ẹ wá wájú ṣọ́ọ̀bù ẹni kìí ẹni kìí ọmọ mi náà tó dé tẹgbọ́ ẹ tọ́jú ó bẹ jẹ́ fífi káàkiri màá gbọ́dọ̀ yìí tẹgbọ́. síbẹ̀ tí wọ́n máa ń bá wa ra mílíọ̀sì àti kíní nìyẹn màá Assalamu alaikum. Ti oh, àṣọ tẹ́lẹ̀ kí wá ẹ̀. Ìyàwó yín tí mo bá yín sọ̀rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ ra wọ̀, wọ́n lẹ́rù tí. Ẹ mú kọ́ mẹ́wàá. Bẹ́ẹ̀ni. Ẹ̀yìn kan náà. Afahmed ṣé mo lè rí yín ṣé wọ́n lè ṣe gà fún wa. kò ní ìdí ah, òun náà ló sọ wípé kí n wá ṣe prayer <laughs> so kò sí nǹkan ẹ lè sọ lójú ìyàwó mi ni. ẹ sọ pé mo lè sọ gbogbo ọ̀rọ̀. ẹ sọ anything tẹ́ bá fẹ́ sọ lójú ẹ um, afa ìyàwó yín tí mo sọ pé kẹ́ ẹ mú wá àwọn ọkọ lélẹ̀. ìyàwó àfẹ́sọ́nà mi ni ìyàwó. àwọn ọkọ rárá. ló wá lè jẹ́ báyìí bóyá kẹ́ ẹ ro inú dáadáa dáadáa. ha igbó mọ́kùnrin so ìyẹn ni pé kò tí a fà ń sọ òótọ́ ni láàrin èmi ní tí a bá sọ̀rọ̀ sí pé kó o ru ẹni tó lè jẹ́ ó lè sáré ronú pé ta ló lè jẹ́ òun kíní kan tó túmọ̀ sí pé òun fẹ́ lómi lẹ́yìn mi. no no no no. so ó ń ṣe ṣìnà ó ń ṣe àgbèrè. Ah! mo dáràn wo kò tẹ̀síwára má jẹ́ kí n bẹ pariwo mo ti yọ̀ǹda ẹ̀ fún ìyàwó ẹ̀ tó láàrin mi àti ẹ o ti tán. no no no ikọ́ tá a fa aṣọ ni mò ń sọ àfa. ó mà ti lọ àfa. mo sọ fún yín pé kẹ́ni kan ṣe gàyà fún wa. jọ kí ni tó pariwo mi náà kí ló ṣẹlẹ̀ kí ni pọ́blẹ́mù ẹ̀ kí ni tẹ̀mí pẹ̀lú kó kí èmi wọnú mọ́tò ẹ̀ ráì ṣé kí wọnú mọ́tò ẹ̀ ló sọ fún mi ẹ̀yin ọkùnrin máa burú o ẹ̀yin ọkùnrin máa ní ọ̀run o so ìyẹn ni wípé pẹ̀lú abúlé ìfẹ́ tí wọ́n ní so òun jìtàn mi ráì kálí pé àfa òtún àṣírí ẹ̀sìn mi ò ní mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ o má yìí máa rẹ́ gẹ́gẹ́ bí fíẹ̀nsì mi. no no no no o ti miss kóta fa o ah, ah, ah, nǹkan tá a fa sọkọ ló ń sọ yìí o ti gbé gbági o ti gbé gbára wọn o. ẹ lọ́nà wo. báwo ni màá cheat on you no bobi ẹni tí wọ́n ń sọ yìí gẹ́ẹ̀ tí mò ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ti sọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀yẹn ni nàá Ah, kì í ṣe sìn. ẹni tó sọ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí èmi náà ò bẹ sọ pé òun kọ afáde jẹ́ kó wá ń sè pé ẹni tó yẹ kó fẹ́ gbọ̀ngàn nìyẹn ẹni tó lòun kọ ọmọ ẹ ẹni go and meet her leave me alone. kí ló ń sọ báyìí náà gbogbo eléyìí wọ́n má tún dá mi sí mi lára náà báwo ló ń ṣe báyìí wọ́n mo rí sí ah. tí wọ́n bá tún ṣe lẹ́yìn sí ìṣòro yẹn tún máa di dọ́ọ̀bù ni náà. ok mo ti gbọ́ ṣé mo lè máa lọ. ọ̀rẹ́ àwọn ok máa gbọ́ ìta gbangba la wa má jẹ́ ká máa pariwo mi jẹ́ kí n gbé ẹ délé ẹ̀ ara ìfarabalẹ̀ sọ máa explain ara mi ṣé wàá understand nǹkan tí mò ń sọ. gbogbo ọkùnrin òun fẹ́ wà láṣà wàhálà rú ẹ̀ lọ́rùn gan o ìwọ fẹ́ já èmi sílé mi pẹ̀lú orúkọ tí mò ń sọ pé mi ò ní mi ò ní interest mọ́ mi ò ṣe mọ́ it is over between me and you kí ló kí ló fẹ́ ná wo bí tí o bá fẹ́ wàhálà tí o fẹ́ rí pípọ́ ojú mi láti èyí lọ́gbọ̀n ṣe sọ yìí má jẹ́ kí n rí ẹ́ mọ́ o or else nǹkan tí máa ṣe fẹ́ òun ní láìkẹ́ o. Ah. I swear. No, no. Ọlọ́run. Cynthia kò tó. Dọ́tọ̀ tó. Orúkọ mo bẹ ṣe. Wà á bí Cynthia. Má yẹ kí bẹ́ẹ̀ fa wàhálà o, kò ṣọ́ rẹ̀. Má yẹ bá nílẹ̀ ayé ẹ̀kọ́ mi. Nísù Cynthia. Ọlọ́dún fẹ́ kọ́ mi, ìfẹ́ ló ń ṣe mí. Breaking up has me ọkàn ní ti lọ́gbẹ́. Bá jẹ́ mo rẹ̀ ní àtàtà bá mi dí. Ó dí ojú ọgbẹ́ mi wò bóyá jiná. Mi ò bá yọ̀ ṣẹ̀ṣẹ̀, àmọ́ ọ̀rọ̀ ìfẹ́ mú mi. Sigma, àìsàn ọkọ ni. lákùnyá yìí má bínú pé mo dẹ dúró mo sáré rán ọmọdé yìí ni. ẹ rọra ń bẹ̀rù. aláì tó bá kíyèsí ẹni pé láti ìgbà tí mo ti mú dírẹ̀kì dé láti ìgbà tí mo ní ilé wa o hmm. ní wa òkè kí ló ṣẹlẹ̀ god bless you brother tí tí mo ti lọ gẹ̀ẹ́sì dírẹ̀kì yìí hmm. eh, agbóńkálẹ̀ ló pariwo bọ́ kan bẹ̀ bọ́ yẹn ẹ láti inú bọ́bọ́ yẹn ní olè tí wá jalè nínú ṣọ́ọ̀bù yẹn yẹ sáàlì tí wọ́n bẹ̀rẹ̀ sí lù ú bàbá gbogbo wọn ṣàlọ́ fáńdù ẹ̀ kí ló ṣe kí ló ṣe wọn ní tẹ̀sí ní kéèsì yẹn because bọ́bọ́ yẹn fine boy wọ́n sọ máa pé how can handsome boy bí eléyìí tó máa wá mú wípé ó jí nǹkan nínú ṣọ́ọ̀bù tí wọ́n ti ta drink ó jí nǹkan àwọn wọn àkíyèsí. àwọn àkíyèsí ẹni wọn ló jí nǹkan àwọn afíríkà láti bèrè kí ló ṣẹlẹ̀ ìgbà tí mò ń ṣàfọ̀rọ̀ wà lẹ́nu wò lórí kéèsì yẹn ṣe gbá ṣàwò máa detect pé bọ́bọ́ yẹn gangan problem accommodation ló ní. sórí tí ò ti ti accommodation fún yẹn ń jẹ́ kó máa wò pé báwo ló ṣe lè sort ara wọn out gẹ́ ẹ̀ tí ò ṣàn try láti ṣàwọn kankan ṣe ṣàǹfẹ́ mi ń hmm, bí nǹkan. àwọn àti àfihàn ìbàdàn lè ra accommodation pé ó máa wà ókè ó dẹ̀ máa wà pa ọkọ̀ mi ṣàṣeyọrí ọkọ̀ mi ò pé àwa làwa ń gbélé yìí láti bá jí everything bí fíṣàn fíṣàn fún àwọn pé àti àti báyìí ìwọ ọkùnrin ẹ̀ wá títí ìfìwéyà àti àsìtì ẹ̀ kó máa gbé ní ọ̀dọ̀ wa ní kódà mo ti gba nọ́mbà ẹ̀ pé bá fẹ́ rí bẹ́ẹ̀ ni bàbá. ṣẹlẹ kọ́ sí máa gbé wọn náà ah, ń gbé ẹ máa gànà owó street èèyàn kan wá ń dẹmọ fún ẹ pé wọn ló la accommodation problem ìwọ náà dẹ̀ ń wọṣẹ́ yẹn. Oh, ríta ni owó are you dey street na why you dey behave like this. bẹ́ẹ̀ni i be street boy. ah okay make i yarn you. okay. go street tajọ wa yìí àwa náà mọ nǹkan tó ń lọ. bẹ́ẹ̀ni ah hundred percent. ẹni tí wọ́n ń bá sọ yìí ìwọ mọ̀ bóyá sars ni àbáwọn efcc ló fẹ́ lò tọkàn délẹ̀ síbi kan pé òkè àwọn boys yẹn wọ́n mọ̀ pé wọ́n máa ń rìn síbi báyìí o ìwọ́dẹ̀ rí ṣàánú ẹ̀ wàá gbé wálé ó máa dé bí ọkà máa lọ fó. àlàyé bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ó ń wọnú brain mi lọ́bọ̀ mo tún wò pé ṣó lè rí bẹ́ẹ̀ ṣá. kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ ẹ̀ ṣé wọ́n mọ ní. àlàyé ọ̀rọ̀ ọgbọ́n yẹn ò lè rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ ò lè rí bẹ́ẹ̀ àní tẹ́ bá ti rí ẹ máa ti mọ̀ pé ọmọ ilé yìí ọmọ nídìí mìíràn kan ní kankan ẹ mọ̀ àwọn kankan tó lè yí kádàrá padà ló fẹ́ dá nírìn àjò tó bá dẹ̀ lọ opportunity tó mingle pẹ̀lú àwa yìí life máa change ìyẹn ó ti wá dùn kò tó wá dúró mẹ́ẹ̀ bàbá wọn á wò pé irúgbà míì tá a máa nílò ọmọ tá a fẹ́ ránṣẹ́ tá a fẹ́ ṣèṣe tá a fẹ́ mú tá a bá lè mú yẹn mọ́ra tó ń bá wa ra agbára wo lọ ṣe lọ́mọ ẹ wúrú dínkì sí ìpẹ́yẹ kó jágbàlagbàrà ni màá lọ fẹ́ra wa tó ti tó ń bá tó wà pẹ̀lú wa à lè máa rí lò ṣe ṣe mọ̀ gbogbo nǹkan tí mo rò mọ́ra. ẹni tó kí n máa ra lọlẹ̀ sọ́rẹ́ ẹni tí wọ́n sọ yẹn sí ọkùnrin ṣàṣàánú yà mí. ẹ gẹ tiẹ. ọkùnrin ṣàánú. ọkùnrin mi ṣàánú ẹ. ta ló máa dúró fún. àní kò léèyàn kò léèyàn kò lẹ́bí. ẹ tó bá mu wá bí ṣé wàá dúró fún. òun sódà tẹ́ni ti bá ṣẹlẹ̀ àti mọ̀pọ́rùn tiẹ̀ ó ti yẹ ẹ̀jẹ̀ tiẹ̀ la máa fi di ó ti yé. ala àní rọrùn ẹ̀jẹ̀ pàṣípààrọ̀ ẹ̀jẹ̀ kò ní wọ̀dọ̀ wa agbára lọ́dọ̀ lọ. àmín n tó máa ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ kí ṣe wálé náà bàtàǹtì bá mú wálé tẹ bá rójú ẹ tẹ bá gbóhùn ẹnu ẹ ẹ̀yin náà máa gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ yẹn gbà yín la máa mọ gbà la máa mọ báwo la ṣe fẹ́ ṣe kéèsì ẹ̀. pé ká dúró fún náà. oṣù wàhálà go help me bring my laptop abẹ. ok no wàhálà. mo yẹ ṣe lè kíìsì yín pẹ̀lú. ẹ kò sí wẹ́ẹ̀ táàmù nílà pm wa kì í sáré ìgbésà jẹjà. olórí oko olórí oko báwo mo wà kíkà kí lorúkọ jù wọn lórúkọ mi fún jù wọn ló jẹ àwọn tí wọn pè mí jù wọn lọ lẹ́kọ̀ọ́. jẹ wọn nìyẹn jẹ wọn jù wọn lọ sí wàhálà orúkọ yẹn ni ọ ṣèbó ni ọmọ yẹn wọn ti ròyìn ẹ fún mi ládẹ jẹ kí n bá bọ́n ṣe ròyìn torí ká sọ̀rọ̀ èèyàn ká bá bẹ́ẹ̀ àwọn Yorùbá sọ pé lẹ́yìn ọmọlúwàbí lẹ́yìn lójúṣe mi ló dọwọ́ ẹ̀yàn wọ́n ṣe ń sọ. for street ó tún yàtọ̀ ó ti yẹ. níbi tí wàá tiẹ̀ ti pàdé yẹn kí ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ah. kí n ṣọlẹ̀ kò kí n ṣọlẹ̀ kò kí n ṣọlẹ̀ mo lè explain mo lè explain mọ́mì kò kí n ṣọlẹ̀ kò kí n ṣọlẹ̀ mọ́mì kò kí n ṣọlẹ̀ kò kí n ṣọlẹ̀ èmi ni mo ní kó wá sùn ṣùgbọ́n sórí tó bá wá sùn tèmi ní kó wá sùn. ìgbà yẹn ìgbà yẹn ò èmi ni mo ń sọ oṣù látọjọ́ ẹjọ́ mọ́mi kò kí ṣọlẹ̀ ẹjọ́ kò kí ṣọlẹ̀ mọ́mi. ìwọ ló ta sínú ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni mọ́mi. ìwọ ló ti mọ́nú ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ ni ma bẹ́ẹ̀ ni ma. ẹja bá jọ náà lọ ṣọ́ọ̀bù lọ ṣọ́ọ̀bù. lọ sí fẹ́ lọ síbi sí mọ́ra ẹ yìí. ẹjọ́ ọmọ ẹjọ́ ma ẹjọ́ ma. ọlọ́pàá ló máa mú ẹ̀mí. ẹjọ́ ma kò ń ṣọlẹ̀ ẹjọ́ ma. mo ti gbọ́. ẹjọ́ ma kò ń ṣọlẹ̀. ìwọ ọmọ yìí. ẹjọ́ ma. ìwọ alákòóbá ni aláìtó. ẹjọ́ mi. Mm, mm. àdáàbá àkọ́ábá ọlọ́mọdé àrí ìgbà tí mo wá láti korea mo kàn dé mo ní gbìyànjú ajé nígboro ọmọbìnrin kan kí n máa sunú ṣọ́ọ̀bù ni mo bá mi sùn bẹ́ẹ̀ o òwúrọ̀ kùtù ọjọ́ kan ni màmá rẹ̀ kàn yéde wọlé mo ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo lè lé mi lórí rẹ̀ mi mi sì jalè rí. parọ́ ò lè mọ ìyàbọ̀ jalè. Ah, mi jalè rí o wọ́n parọ́ mọ́ mi lé o ìran mi jalè rí. Eh, tí bọ̀bọ̀ yìí máa ń sọ ra gbóhùn rẹ̀ rí gbọ́rọ̀ yìí tutù dáadáa mi gan mo ní ṣe. yóò gbá kí ló ṣe ẹ. ó ní sìn ní mo ń dáadáa. kí ló ṣe ẹ ṣé kí n kúkú fi ẹlẹ kí n máa lọ. àwọn aṣáàmọ àwọn aṣáàmọ. tó bá ti mọ̀ kó fẹ́ máa sọ lọ ni kí n kúkú wọlé. Um, gentleman. sir. kí ni qualification ẹ. ah mo ka diploma. diploma. Mm. lo dẹ̀ tún ti jà. mo máa ń ṣòwò lóko rí alọ́ nílé sá kí ló wá lé ẹ kúrò ní òwò ẹ. èso ọjà ni mo gbọ́ gbọ́múlé láńtà gba gbèsè fẹ́ pa mí ni mo kí mi ya kúrò lóko rí a. ok um, ọ̀gá ọlọ́pàá mélòó ló mọ̀. ọlọ́pàá túpẹ́. túpẹ́ tí nípa túpẹ́ ni wàá mú wa ní gbogbo wa láti yìí kásá mímọ ọlọ́pàá kankan túpẹ́ tí mo mi wí ni hmm. ìyẹn ni pé ègé ègé ní pípẹ́ èmi ò ní pípẹ́. o mà bá kyari. àbá ah, kyari mi gbórúkọ rìn hàn bí ọ̀gá ọlọ́pàá ṣùgbọ́n ọmọ ní mèmí náà ṣe mọ. Hmm. àwọn wo ni EFCC. EFCC yẹn kàn ń mú yẹn kó bá mi ṣe gbájú rẹ ìyẹn lè jẹ bẹ́ẹ̀. àwọn olóòmà wa ṣe gbájú rẹ èèyàn kan ní tẹ̀ka kan pè ní yahoo eh. yahoo yahoo. ó mọ̀ pé àwọn tí EFCC máa ń lò irú station náà máa ń ní àwọn SARS EFCC ṣé bí ẹni ìṣeré jámbébé yìí. Ah, ah, rárá o èèyàn ah, kan bá sì gbọ́nlẹ̀ ní ìgbọ́nlẹ̀. àwọn máa ń tó ẹ báyìí àwọn station ẹ báyìí fírí gbọ́n. irọ́ o gbogbo ara jọ hàn. Mm. Eh, well well eh, tó bá mọ̀ jà jà wà bá wa ń bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó bá mèrè ṣe ṣeré wà bá wa ń bẹ̀. bàbá wa náà lọ́kùnrin. Eh, ọmọ iléṣà ni ẹ from your tone i can understand. àwọn iléṣà dẹ bọ́n ṣe máa ń sọ wọ́n máa ń lágídí díẹ̀ lẹ́kọ̀ọ̀kan. <laughs> àwọn lágídí ṣé wọn ah, ò use mọ rárá ni. a máa lè jọ gbé. Ah, e, èmi lágídí lọ́pọ̀ ká ti sọ pé ó máa gbé kò tí ní ṣàlejò ó ṣáà ń ṣáájú ẹlẹ́dẹ̀ pẹ̀dẹ́ well for the meantime o lè ṣe wà pẹ̀lú ẹ̀ nínú room ẹ̀ ah. um, you are highly welcome sí ọ̀dọ̀ wa bíbáyìí But bó ṣe rí tó ṣe rọra mọ́ ẹ̀ bó ṣe rọra mọ́ ẹ̀ ìgbàlẹ̀ àwọn awo ni den hmm. àwọn àgbà ni kàbá àwọn tó yé ni kọ́lọ́hún ṣọ̀rẹ́. mi mo mú tán mo gbogbo ẹni mo gbogbo ẹni mo mú tán. tó bá ya ẹ lẹ́jọ́. ọ̀rẹ́ ọmọ ta tún rán lọ látẹ̀kọ́ tó sọ pé òun mọ bóun ṣe máa rí tó máa bá a tàn wá òun ni ò jáde yìí náà. wo ahmed sori nǹkan tí bá ń wá ó máa ń pọ́n ju yàn lọ ni sori kò yẹ ẹbí a máa ṣe sùúrù náà ni a máa ṣe sùúrù ni. ah mo máa rógo ẹlẹ́dàá mi ṣàánú mi o ṣé mo pé láti ìgbà tí accident ti gé ẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n náà inú mi dùn pé mo gbọ́ wàhálà tí mo ti face face face face lórí pé àwọn wákàkiri. èmi ní kó tún máa sọ yẹn fún Estamos con todos los que vienen a Marita. Una. A ti padà ní problem. Ah, how come? Eh, mọ́tò láti sọ pé ń wáyẹ̀, ẹ ló kàwé. Òun náà ni o ti gẹ̀tẹ̀ eh, ibo ló wà jọ. Mm. Ń ṣe second degree ẹ lọ́wọ́. Ṣẹ́rí ìtẹ̀mí rí yẹ, irú ló ń <laughs> mọ́tọ́lá onírú. ẹ̀rú ló ń ah, ta. àtà ẹ̀rú lọ́jà àkùtọ̀. àná àwọn aláta ló máa wà yẹn. àti ní problem. ìyẹn kọ́ ni mò ń wá. ìyẹn kọ́ ni mò ń wá. mọ́tọ́lá ẹ̀kọ́ là ń wá. ìyẹn kọ́ ni mò ń wá. ìyẹn kọ́ ni mò ń wá. ẹ alfa kọ́tà wàá jọ wa sọ nǹkan. àjọsọ wèrè wo jọ̀ọ́ má bínú ṣé nǹkan tí wọ́n sọ pé ó máa deliver fún mi ló deliver yìí ni. mọ̀mísí kí ni kọ́tà ẹ̀ sọ lẹ́nu tí ò dùn yàn aláwọn wa mọ́tọ́lá yẹn ní mọ́tọ́lá onírú lẹ rí ó wá ń sọ pé nǹkan tá a máa fún ẹ ńkọ́ ṣé mọ́tọ́lá onírú sọ pé àwọn ni. ẹ ṣé mọ́tọ́lá kọ́ ni mọ́tọ́lá ń jẹ. yáyà jọ báyìí ti fi kọ́ra kan tó ṣe mímọ́ ẹ o mo sọ pé mo wá Mọ́tọ́lá mo wá Mọ́tọ́lá ti ṣe mi wọ́n ah. sọ pé orí Mọ́tọ́lá kan ó taru ní kútọ̀ lẹ́gbẹ̀ẹ́ yàrá ta what's mean of that. ọ̀rọ̀ Mọ́tọ́lá ìgbọ́n fẹ́ ìgbà yìí. ẹ tó ní ìlú kaka tún wà lọ sí gbogbo bí a kúkẹ̀ gbogbo rẹ̀ ti yàrá. ṣé Mọ́tọ́lá onírúlà yìí wọ́n ní kútọ̀ ló ti taru ṣé Mọ́tọ́lá onírúlà ń wá ni wọ́n ní ká wà lọ sí ọkà. lọ́lọ́lọ́lọ́lọ́ amúlẹ̀lẹ̀ wo ọmọdé tó ń lé ní. Benjo ayẹ́dà. Benjo ayẹ́dà. àwọ̀ ayé mo èyàn ní àfarabalẹ̀ o ti gbogbo ìgbàlẹ̀ ìgbàlẹ̀. kí ló ṣe kò sí rẹpẹtẹ báwo ni àdúgbẹ́ ẹ mọ́ra ni. very well àti primary school àti jọ wà. ok no wonder ọ̀pá. ahmed o ti wá shop up gan o. ìwọ gan ti yàtọ̀ oṣù ọ gbogbo ìgbọ́n ló ti wá ìsìn. <laughs> ìsìn torí tọ̀dọ̀ mi yẹn brain ló fa yẹn máa use brain mi gan ahmed kí ló wá ṣe ládùúgbò mi. jẹ́fẹ̀ mi kan ni mò ń wà tèmi àti ẹ̀ ní clash láti bí uh, going to year báyìí So wọn àdúgbò ló ń gbé ọmọ tọ́lá ni so òun ni mò ń wá. girlfriend ẹ òun wá láti how long. kò tí ì pé year bíi nine months ṣá. ok ó dẹ̀ ṣe wá ń wa brother fàdí ìfọ́nbù gan-an because ìwà tóbi ní clash nine months going to a year o tún ṣì ń wá káàkiri ń tú ọmọ nìyẹn sọlọ́bìnrin tó bá ní clash pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí boyfriend ẹ̀ sórí in another two weeks ó ti dọ́dọ̀ another man friend bẹ́ẹ̀ni abanada boyfriend. Ah, má sọ bẹ́ẹ̀ eléyìí ò lè bá mi ó lè ru game bẹ́ẹ̀ ó nífẹ̀ẹ́ mi mi náà dẹ̀ nífẹ̀ẹ́. ok ahmed o n trust obìnrin àbí máa rí mo ti rí ẹ tipẹ́ náà wọ́n lọ́rẹ̀ẹ́ tá a bá ti rí tipẹ́ ká wo dáadáa ká tó súnmọ́ don't worry brother. lẹ́tà ká alẹ́ lera eléyìí ti kọ́ra ẹ̀ dàgbé òsì dàgbé òsì benjamin ẹ. ọkọ yìí lóòótọ́ la rẹ̀ ò balẹ̀ ṣùgbọ́n tó sọ làkàyè wa ń bẹ̀ ọ́ ah, ah, ìwọ náà rò náà èèyàn ti wá àtòbìnrin ẹjọ ní misunderstanding ní ọdún kan báyìí a ṣe wá ń wá káàkiri. ẹ sọ ìwọ náà bílífù sí i pé mọ́tàlá ti máa lọ ní boyfriend mi. mi ò wo bí mi ò sọ fún ẹ pé mọ́tàlá lọ́kọ àbí kò lọ́kọ. ah bros benji bóòní mo wà òkè sàyé ńkọ wọn àpà kí ló ń bọ̀. ọmọ tó o bros benji kan náà ni mo ní kí n yọ bó ṣe yẹ kó máa wà nìyẹn ìyẹn ni a fi ń dá good boy mọ̀ bó o dẹ ṣe jẹ́ ọmọlúwàbí ìjọ ọmọlúwàbí yẹn kò ní lọ́mọ ẹ lára continue to be a good boy. Thank you, sir. <laughs> Hmm. mm. Bros benji hmm? ọ̀rọ̀ wọn kọ́ wọ́n wà kó mi jẹ lọ́kàn. Hmm. Ah. bóyá máa sọ mo dẹ̀ wọ́n yàn àṣẹ fún yàn ló jẹ́ kí n lọ́ọ́ bá yín sọ. ọmọ. ẹ̀yin ṣe rí fóònù panasonic ra kò mí nù ó máa ń gbìyànjú ṣùgbọ́n kí n bá ti fi ya fọ́tò ojú ẹ̀ kàn máa ń ṣe bàyìbàyìbàyì rí mọ̀ dáadáa. ẹ má bẹ̀rẹ̀ kí n ra kò mí ni kí ni jẹ́ kí n ra kò mí ni. àìdè jẹsàrí mi yẹ́díkéyìí kí n ra kò mí kí n ra fún mi. ok tí mo rà fún ẹ ah. fóònù yẹn ah, tí mo rà fún ẹ ló ń jẹ́ kí n ra kò mí ni. má bínú kí ló wá ṣe ó ń wo bàìbàì. ẹ ẹ ìyá fọ́tò dáadáa. òbí ṣe tó bá yẹ pé tó ní fọ́tò dé yẹn. ìbí ah, mm. mi máa ń fi fóònù mi ya fọ́tò tí mo dẹ̀ máa ń sẹ́ǹdì ẹ̀ sí i bàbá Bẹ́ǹjì ẹ lè dàbí gbogbo ìgbà kí n bá ti ní ya fọ́tò kí n ní sẹ́ǹdì ẹ̀ kò mí ní dàbí ìgbà mí mi fẹ́ jáde lọ gbòòrò kémi náà lè ṣe wọ̀ṣọ́ọ̀pù oyè ń bẹ̀yìn. wà yẹ ń já ẹ tán má lọ wọ̀ṣọ́ọ̀pù anybody ah. bẹ́ẹ̀ni tó bá lọ wọ̀ṣọ́ọ̀pù anybody ah má jẹ́ parọ́ fún ẹ̀ irú nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn ẹ̀ ló máa ṣẹlẹ̀ o ah, wọn náà sọ olófẹ máa olófẹ wọ̀ṣọ́ọ̀pù. àmì ìfẹ́ rú rẹ̀ mọ́. o wọ̀ṣọ́ọ̀pù máa mm, mm, mm, wọ̀ṣọ́ọ̀pù ìjẹ ni hmm. actually whatsapp làwọn fẹ́. oh whatsapp hmm. ok hmm. ok ìbílẹ̀ yìí ah, lórí lórí whatsapp. ok whatsapp. lórí whatsapp. ok lórí wáyáyẹ. ok lórí kìíní yẹ wọ gbogbo kìíní yẹ kò tí já sí. èmi a máa fi fóònù tèmi ya píṣọ màá dẹ̀ máa sẹ́ndì ẹ̀ sí ẹ. ìgbà bíi èyí ìkúkú sórí ìdílé ìmọ̀ pé fóònù kí n ra kò mí ni nígbà tí nígbà tí mi yẹ̀ wò bẹ́ẹ̀. ok ndó sọ́nsìn ni pé torí pé kí wọn náà lè máa browse dáadáa. kí n lè máa browse dáadáa. máa rí wọlé lọ. chai chai. débi tí mo fẹ́ kó dé. ah. Ah, kí ni ìdá lára pèpèrí pé pèpèrí pépé no go dey do pass yourself. pèpèrí pé pèpèrí ah, pépé oya oya ah, plus méjì. ló di pa ló standard kò ló dúró dáadáa yìí ó dàbí bọ̀bọ̀ tó cute pa. ọlá ọlọ́run ọlárin náà ni. ẹ̀ẹ́n. èsì bí mo mí rè. ibo kàbí kàbí dérò mímí lọ mo fẹ́ kí n bá mi fi fóònù ní ya fọ́tò kí mi lè gbé sí Facebook àti Instagram. àwọn èèyàn ní mọ̀ ṣá pé ìbílẹ̀ làwọn eléyìí o wọn ní mọ̀ pé ìbílẹ̀ làwọn eléyìí ìbílẹ̀ làwọn eléyìí wọn ní mọ̀ pé ọmọ oko ajẹ́pákí gidi ni ẹ ó dìgbà tó bá sọ̀rọ̀ kan tó fọ́ pé ìjẹ̀ṣà lóore. ẹ̀gbọ́n wo bọ́dí lásán ló wá ẹsẹ̀ engine. àwọn ọṣẹ ni fún ẹ o ọṣẹ ní fún ẹ kó mọ̀ pé bó ṣe wà yìí tó yẹ aṣọ tó máa ń fìdí ẹ báyìí ó yẹ kó máa sọ general èdè táwa náà sọ yìí bó ṣe ń wò mí ọmọ ìgbà ọmọdé ni mí lábẹ́òkúta ìgbà ọmọdé ṣàbí agbóhùnbó àkàlà àwọn afúrò sílẹ̀kùn ọ̀tẹ̀ ó gbọ́ bọ́ síbẹ̀síbẹ̀ mú òkè òkè àti wà lájò ká máa sọ èdè táwọn èèyàn sọ generally ó mọ̀ pé wọ́n máa rò pé bóyá ìnú mẹ́ni ẹ pé tàbí bóyá ọwọ́ ṣùgbọ́n ó dàbí ti gbà wípé mo sọ fún yín pé mo ní diploma. Hmm, diploma wo ló ní ibẹ̀ ló fi sọ fún wa pé wọ́n ní diploma àwa ò dẹ̀ kó yẹn jẹ gbogbo yẹn lójú tiwa òun pé kọ̀ǹkọ́ṣọ̀ fún wa jẹ ni because tó bá pẹ́ lóòótọ́ lóòótọ́ o ìwọ ní diploma o at least a máa rí ẹ a rí ẹ èdè ìbílẹ̀ ló ń sọ ó dẹ̀ ní ká pé o ní diploma ta ló máa jẹ yẹn lọ́wọ́ ẹ gbàgbé òṣì o. Bros Benji you forget I told you I'm a graduate. of course èmi náà ni. Eh? jùwọ́n dúró náà so ó lè sọ òyìnbó ó flow Dada, mo lè sọ ó lè tún lè sọ yóò general yorùbá tá à ń sọ yóò lè sọ dáadáa dáadáa ah mo kàn dis guy is mi o. Eh, kí wàá ní reason tó fi máa ṣe bí ọmọ oko tó máa ṣe bí local boy. Hmm, reason mo fi ń dis guy ni pé with my look and stature mi pẹ̀lú education tí mo ní táwọn èèyàn bá mọ gbogbo kínní pẹ̀lú mi mo ń tètè rẹ̀ ń tó máa ṣe mí lánàá tó dẹ̀ ní o dẹ̀ dáadáa o. ló jẹ́ kí n dàbí ọgbọ́n. o dẹ̀ ṣí tó dẹ̀ stand pé o níjọ́ kankan tó tiẹ̀ fi show tàbí tí mistake ṣáfi yọ lára ẹ pé bọ̀bọ̀ yìí o o mọ tó ń lọ o tàbí pé bóyá o kàwé àbí nǹkankan o. o try o try o try o try máa lọ active film ọmọ tó ṣẹlẹ̀ ṣe wá rí fọ́tò tó fẹ́ yà ẹ̀ máa yà fún ẹ. ẹ̀gbọ́n lọ́ọ̀kan àwọn títí ń ṣe dè. ìwé ṣe fi sára kú inú ẹ̀jẹ̀ mi lọ́wọ́. ìjẹ́ máa wọ orí ẹ̀fìn ẹlẹ́ ìdàpọ̀tọ̀ ìjàlá ọ̀dà ìjókòó sẹ́ni. kì í Facebook tó bá kó sí ẹ náà ló fẹ́ kó sí. bẹ́ẹ̀ ni ó yá ó yá. handsomeness. ẹ̀gbọ́n handsomeness ó fi lè para ẹ̀rín. wàláì wàláì wàláì wàláì tọmọ ẹ tọmọ ẹ bá lè fẹ́ mi sílé èmi bá fẹ́ sílé o ah! ẹwà ọmọ ẹ pọ̀ inú mi tiẹ̀ dùn báyìí sí pọ́nmi tí bá mi sọ̀rọ̀ dáadáa tó bá tẹ̀lé sẹ́yìn nọ́mbà lásán inú mi máa dùn gan. Ah! dùn o de gba fọ́ọ̀nù mi wípé òkè o fẹ́ fi fóònù o kàn yẹ kọ́ o nínú fóònù mi o wá mú fóònù wa mú sọ́wọ́ sọ́wọ́ lọ ní fóònù mi kó tó di mú sọ́wọ́ kí ló yẹn náà kí n má bínú kí ló ṣẹlẹ̀ fóònù mi kí ló tún bẹ̀ kí ló wá bẹ̀ kí ló ṣẹlẹ̀. ń bá fa lórí aago ń bè tẹkẹ sẹ́ndì nọ́mbà ẹ̀ kò rí lẹ́ẹ̀kan. gẹ́gẹ́ bó ni mo fi tó bá ọmọ ọmọ mi dé rẹwà o. ọmọ tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí dẹ̀ bá àdìlò jọ good nọ́mbà lọmọ yẹn sẹ́ndì yìí lóòótọ́ ìyá good better ó dáhùn pé èmi ló ṣiṣẹ́ yìí lẹ́fọ̀ so èmi á lè máa bá ọmọ ìta lọ ní títì má dẹ̀ ti ń bá ta lọ á jẹ́ pé iṣẹ́ tèmi ń ṣe lọ́wọ́ at mo ti tó nọ́mbà one mo ti tó nọ́mbà two ẹ eh, tí n bá fi eléyìí náà ṣe nọmba three àbí nọmba four kò sí bàjẹ́ ń bẹ̀ no problem èèyàn máa ṣe operation lọ́n ti tèmi no wàhálà no wàhálà màá píkì iṣẹ́ níbi tó bá ṣẹ́ ọpọlọ ni mò ń ta ẹ má bá mi wí àti ìlà ló má ta ẹ. Thanks. olólùfẹ́ mi pọ̀rọ̀kọ̀tọ̀ bí ọ̀ká arìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ìjòkó yẹjú ìyàwó mi. báwo ni sọ wọn tó serious come on tó èrò ìjọ. in fact bí kí n ṣáàrí ẹ kí n ṣáàrí ẹ ló ṣàǹṣe mi ojú mi wà lára ẹ ọkàn mi wà lára ẹ ní gbogbo ìgbà ṣé ní gbogbo ìgbà tí n bá ń wo píṣọ ẹ lórí Facebook àbáwọn tí mo download sínú fóònù tí bá ń yẹ̀wò lásán mi ò kí ń gẹ̀ẹ́tì ara mi ṣóyè now báwo ló ṣe wá rò pé ṣe máa rí nígbà tí n bá wá fojú kọ ẹ gangan in fact I must tell you I can't wait to see you I can't I can't no no no no bí kí n ti rí ẹ bí kí n ti rí ẹ ló ń ṣe mí mi rí whose fault? no one's fault now. okay okay ìgbà tí mi ò bá wà lọ want to marry. máa ráyè ìgbà tí wọ́n bá wà lọ fèsì lèmi máa ń ráyè like now sì mo sọ fún ẹ pé mo free go check out video chat and be saying you're so busy mo dey understand at least you have to work. Uh, eh, mi ò bá tiẹ̀ ní kí n call yẹn pẹ̀lú ẹ̀sìn the problem is phone tí We yẹ kí n fídíò kọ yẹn pẹ̀lú ẹ̀ fóònù yẹn ni ó jàbọ̀ tó ń bọ̀ ó lè tẹ̀lé public ìdẹ́sẹ̀ fóònù tí àwọn ìdíná kékeré yìí ṣe so wọ́n ní láti dá padà sí factory tó yẹ wọ́n ti lọ ṣiṣẹ́ lórí ẹ̀ fún mi it's like pé wọ́n máa fi dá tuntun padà fún mi tí ó ti yẹ tó yẹ bómi wá nítorí pé òkè ìyẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn sìn kí wọ́n á sọ pé èmi àti Oh yeah, oya oya let's go back to chat I just want to hear your voice ó ah, eh, wá dọ̀wọ́ ẹ̀ òyàwó mi jẹ́ ká ríra o jẹ́ ká fojú kanra wa láìpẹ́ o i love you darling ọmọtọ́lá òṣèdè. pípé ò ní wọṣẹ́ yẹn gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ ló wà lá ìgbà tó bá dé ibi tí mo wà ló máa mọ̀ pé jù wọ́n lọ ń já jù lọ ni ṣẹlẹ̀ gan-an ẹ̀gbọ́n are you alright ṣé o mú nǹkan ni. ṣé èmi ni mo ń bá ẹ sọ̀rọ̀ tó ń raise voice ẹ tó ń walk away. kí ni mo fẹ́ ṣe kí ló dé. everybody in this house is pampering you wọ́n pampẹ́ o ti ṣe bí special one. ẹ̀gbọ́n ẹ fi gbogbo yẹn lẹ̀ wàhálà yín kò tẹ̀ ti pọ̀ jù ṣé ẹ kò ní mi lára náà. ó yá lọ sí gẹ̀ẹ́tì yẹn. àwọn akíló tẹ̀ ló dé tẹ pẹ́ kẹ́ tó wá sí gate. ẹ má bínú sáà. ó ń gbómi lẹ́nu. ẹlẹ kí ló ṣẹlẹ̀ tẹ ló ra yín lẹ. ẹ wá da àwọn olóòsà àtàrọ ṣáà ní kí n máa ṣiṣẹ́ a ní kí n lọ fọ mọ́tò kí n lọ ṣe lè kí n lọ ṣe tán gbogbo ẹ mú dẹ ń ṣe gbogbo ẹ náà ṣáàṣì ní mi lára náà ni ó dẹ̀ ti rẹ̀ mí sáà. pápí kò rí bẹ́ẹ̀ o ó ṣe bí special one eléyìí ṣe bí special one fẹ́mi ó ṣe bí ìmọ̀rin yìí o. sùúrù Mr. Man ẹ sùúrù tẹ bá ti ń pariwo mọ́ra yín ó ṣáà ti rí mi bíbáyìí and at the same time ṣé ẹ̀ ní jẹ́ kó sinmi ni ṣé kò yẹ kẹ́ ẹ jẹ́ kó sinmi ni téèyàn bá ti ṣiṣẹ́ at least ẹ máa jẹ́ kó sinmi kẹ́ tó tún ran níṣẹ́ míì ṣe fẹ́ ran pa ni ṣé tí o bá sinmi báyìí o lè ṣiṣẹ́ yẹn fúnra rẹ ni. papi ẹ ṣàmọ bó ṣe ń lọ. báwo ló ń lọ báwo ló ń lọ ẹlẹ́ẹ̀ láti máa fún yàn ní space àti time tiẹ̀ téèyàn bá jókòó tó kàn dá jókòó lásán ó mọ nǹkan tó ń rò ní time yẹn gan-an o fẹ́ máa gbéṣẹ́ tiẹ̀ o fẹ́ fiṣẹ́ pa ni I won't tolerate that again again àtiwọ́ náà anything tó máa ní ṣe try kó bá wọn ṣe o ti gbọ́ mi ní láìkì kẹ́ máa kàn gba ọ̀rọ̀ bí ẹni gbàgbọ́ ọtí nínú ilé o ti gbọ́ mi. Okay, sir. mo fẹ́ gbà mo jáde láàárọ̀ ó yẹ kí n fún ẹ lówó ìwọ i think i forgot ṣùgbà tó bá fẹ́ tún get. àfà ẹ wo bí mo ti wá ọmọtọ́ládé bíi tí èèyàn wáyọ̀dé láyé yìí mi ò rí mi ò lè understand nǹkan tí ó lè ṣẹlẹ̀ mọ́ báyìí ní ìkútẹ́ yé mi rárá ẹ gbogbo ọ̀nà gbogbo ọ̀nà tí mo máa fi bọ́nu ilé lóko àbí ṣé mo ṣe máa bá kú lélẹ́yìn ni. Allahu Akbar Allahu Akbar ṣe rí ọmọbìnrin yìí kò ṣàgùn sí yín kódà kò lọ́lé babaláwo nítorí tọ̀dọ̀ yín àmọ́ látara ìjákulẹ̀ tẹ já ọmọbìnrin yìí kulẹ̀ ó ti jẹ́ kó jẹ àwọn ìyà kan tó wá ń fa ìpalára fún yín nítorí pé ìràwọ̀ ẹ̀yin àti ọmọbìnrin yìí rò papọ̀ òun ló fa gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí yìí tèmi pọ́n àfa ẹ ṣàlùmí báyìí kí tèmi bá mi kí ni mo máa ṣe báyìí mo gbọ́dọ̀ bọ́nu gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yẹn jọ tó Ọlọ́run. Hmm, ọ̀nà àbáyọ míì tó tún wà òun ni pé tẹ́ bá lè tẹra mọ́ àdúrà ààwẹ̀ kẹ́ wá fi sàárà kún torí nǹkan mẹ́ta yìí kò ó máa ń gba nǹkan lọ́wọ́ Ọlọ́run anything téèyàn bá fẹ́ lọ́wọ́ Ọlọ́run téèyàn bá ti ń ṣàdúrà tó ń gba àwẹ̀ tó wá fi sàárà kún ọlọ́run á ṣíjú àánú ẹ̀ á ṣíwòyàn ọlọ́run á lè taari ẹlòmíì tíràwọ̀ tiyín àti tiẹ̀ tó jọra bí tíràwọ̀ yín àti ti mọ́tọ́lá bó ṣe jọra papọ̀ ọlọ́run á taari ẹ̀ sí. so tí bá ti lè ṣe mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀sán yìí àwẹ̀ àdúrà sàárà ọlọ́run á wá ṣàánú mi á bá mi rán lómi tíràwọ̀ mi àti ẹ̀ dọ́gba. No, Good evening. Good evening. Um, please, I'm going to room two. 204, yes. Oh, what are you oh looking for? Mr. Ajuwon. Oh, uh, you are Miss Omotola. Oh, yes. All right, no problem. Hey, he's waiting for you. Okay. You go like this, the okay. staircase. Okay. Okay, just go there by your left. Okay. I'll go like this. Yes. Then through the staircase. Yes. Then by my left. Yes. All right. All right. Thank Enjoy you. your night. You too. Thank right. you. bye. oh how are you <laughs> ọmọ tọ́lá àbí. ẹjọ́ mi ò rò pé mo rójú mi rẹ̀. oh sorry o oh, mọ̀ mí lóòótọ́ but èmi mọ̀ ẹ́ dáadáa because ọ̀rẹ́ mi jù wọ́n tí o tí o mọ yẹn gangan o ti fi picture ẹ̀ hàn mí. <laughs> so ibo ló wà wá ó ní kí wọ́n bá wọn ní. ohun tiẹ̀ wá sáà nísìnyí ẹ kì í ṣe pé bóyá ó lọ jìnnà ọ̀nà ẹ̀ ò jìnnà rárá ẹ nítorí títí ẹ náà ló ṣe jáde pé bóyá kóun sáré get one or two things láti fi ṣe ẹ ní àlejò. <laughs> Mm-hmm. Mm, tí màá ṣe ni pé mm, mo lè fẹ́ lọ sí sùkúl ok má wọrí jẹ́ kí mú ẹ dé ní rúùmù wàá ti mọ̀ pọ́ńbọ̀ ṣé mi wà jù wọ́n gbọ́n wà mọ̀ pé ó ṣe júìsì mu ó ṣe júìsì mu ó ṣe drinks mu drinks automatic one twenty one hours sleeping mo ṣe wà àwọn èèyàn dún ká má parọ́ jẹ́ta rí yanjú ní tí mo nílò mo ṣe lẹ́kẹ̀ẹ́ ni. kò jẹ́ máa lọ jí one hours ni o kò tí ì sùn ju eight hours lọ. tó bá ọkàn mi ìfẹ́ ló ń ṣe mí breaking of hearts ni ọkàn mi ti lọ́gbẹ́ bàjẹ́ mo rẹ̀ ní àtàtà bá mi dí kó dín ojú ọgbẹ́ mi wò bóyá jiná mi ò bá yọ̀ ṣẹ̀ṣẹ̀ àmọ́ oró ìfẹ́ mú mi. mọ́tọ́lá kí ló ṣẹlẹ̀ ah, irú òrìn burúkú wo lórí yẹn náà báwo ló ṣe máa jáde kúrò létí òní dágbére fún èmi àti ẹ̀gbọ́n ẹ ẹ́ ó pàdéyàn lórí Facebook ó ní kó wá rí òun ó wá fí òpó yẹ kó sọ fún èmi bá ṣe close to. no no tó bá yẹ pé bóyá kò tójú ẹ ló ṣe fún ẹ kọ pé ó kàn rape ẹ lásán ṣé o kì í gbogbo nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni o kì í gbọ́ bóyá máa ń ṣe àwọn ọmọ mi lè ṣe tó máa pa wọ́n dànù ìbọn máa wẹ̀ sí ìgbà tó dàgbére ẹ bó ṣe tó yìí o kò ju iye arìn má dàgbére arìn má ah, no no no no in fact i'm so pissed. sure eh? calm down calm down Me, ò mọ̀ pé nǹkan lè turn out to be this way mo kàn feel like you have met him for some times now and I dey come on spare me that kí ló I've met him no no no i don't like that i don't like it ah <laughs> eh, okay kí ló tó ṣe pè mí sìn ó mọ̀ pé ó ní mi lẹ́gbẹ̀ẹ́ o sọ fún mi tẹ́lẹ̀ don't tó Or ṣẹlẹ̀ tó ń sìn ọ̀bẹ ti gọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ nù ọbẹ̀ ti ṣe nǹkan tó fẹ́ ṣe náà ẹ eh? kí ló tó wá pè mí sí me tell ń okay Oh, mo pàdé bàbá kan lórí Facebook Oh, mo fẹ́ lọ rí má ti tẹ̀lé ẹ ti bí òní ṣe ṣe má ti tẹ̀lé ẹ lọ náà. ó dẹ ní sùúrù. tọ́pọ̀ pé méjì kò ní ṣe ń Just calm down, calm down, go understand me. Me, ò mọ̀ pé kò máa now. I just think we can try luck mi now. Mi ò mọ̀ pé nǹkan máa Okay, ìwọ ti tó. Má bínú sí mi pẹ̀lú mi sọ̀rọ̀ yẹn. Inú ló bí mi. Because ìwọ náà tó ọmọdé bó kí n ṣe ọmọ kékeré now. Next time wàá sọ fún wa ọlọ́mọ ẹ̀ka rí kò ṣe dáadáa. Eh? bó bá ti sọ fún mi náà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ just calm down okay. okay. It's a good body. Okay, can, can I get a hug? Thank you. in fact bọ́bọ́ yẹn kò tiẹ̀ ní bẹ̀rẹ̀ ọlọ́run rárá fíyàn burúkú wo lè yẹ ọ̀dájú ni kò tiẹ̀ ní conscience irú ìwà burúkú wo ló wù yẹn. kò máa ń ṣe fọ́ọ̀tẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ mi mò ń wá lọ́ọ̀ dẹ́tẹ̀ wá yẹ kémi gan ti mọ̀ pé mi ò ní lọ́ọ̀kẹ́. inú wọn kò ní mm. ṣe bẹ́ẹ̀ o ṣòrí mi kẹ́kọ̀ọ́ rò rárá I don't want you to be sad about it because ṣòrí èèyàn burúkú olóbìyàn rere jẹ́ ẹlòmíràn tẹ́kọ̀ wọn ti gbéra wọn sílé ní pé orí social media yìí lọ́nà ti pàdé pẹ́ẹ́dẹ́ padà fẹ́ra wọn. ìjọba ẹ̀rọ má ti rí ìrù rárá yóò mú padà tọ́kọ̀. Yeah. Yeah. Yeah. Sure. You feel better now? Yes. Great. Don't worry. Continue come with me. Well. How long will she remember? Shut up. Thank you, brother. What would I have done without you? Thank you. That's a lot of stress. Ọlọ́pàá. Ìlú ọlọ́pàá fẹ́ rí ṣe sọ́rọ̀ tó wà nílẹ̀ ok èyí táwọn hotel management ti sọ fún wọn kí ni nǹkan tó ń ṣe sí nothing it's just so sad ok really téèyàn bá ti sọ pé òun ò ní wùwà kàmọ́ òun ò ní ṣògùn certain set of people tó máa ṣe push ẹ to that thing that you don't want to do again ok because she's this calm that means pé only take advantage right but wèrè lẹ́nu tó bá tiẹ̀ máa ṣe rẹ̀ ṣe sàkání mi ló jẹ́ kó ṣe sí nǹkan tí wọn ò lè bá mi dánwò while I was in school tabala ni taba ni ẹni téèyàn bá ń dàgbà ó máa ń yógun jà ní ṣé àwọn eléyìí máa jẹ́ kéèyàn yógun jà báyìí. No, I'm not taking laws into my hands. I'm just gonna do what is needful. That's it. Okay, um, Monsari sort want some files in my office, and uh, when you guys are done having fun here, you could just check me up in the <laughs> office, okay? If you can. Okay. Be good, huh? Okay. Thank you but ṣé bẹ́ẹ̀ gan yín sọ̀rọ̀. Eh, báwo ni ó ṣe intend kó máa ṣe láì fi tọ́lọ́pàá létí. are you asking me as <laughs> if you don't know your brother. <laughs> mm. ikú lẹ ṣe ẹ máa ń ṣeré eré yìí mọ. ẹ wò tó bá dirú kan bí ilé ọmọdé ni ẹ má bà yé mi jẹ́ náà ẹ má ṣerú kan bí ilé ṣe fẹ́ kó bá mi ni ẹ wò máa fi lọ pàpí o. ṣé n kó ló ń re mi náà jẹ mi ò fẹ́ gbogbo òṣìyẹ ẹ kúrò lọ́kọ̀ọ́ṣẹ́ má bínú mo ń bẹ ṣeré ni àmọ́ ah, mo kàn ń bẹ ṣeré. kí ló ń gbé inú ẹ kí ló ń gbé inú ẹ náà ah, kí ló jẹ yó kí ló fún ẹ gods kí ló fún ẹ ní audacity láti wò sùnsùn gbogbo àgbáyé yìí òróbìnrin mọ́ olóṣòwò àbẹ ò lọ gbé wọn ìyàwó tèmi ló wá fẹ́ lọ gà mọ́lẹ̀ ló fẹ́ rape àbí. Ah, kí ni lára bẹ̀. mo fọwọ́ kàn wọ́n ìgbàgbà tán wọlé wá làwọn náà try to seduce me. Ah, ah. mo lè wọ̀dọ̀ wá rárá. What are you saying? Are you crazy or something? Ó ń crazy. Wọ́n àyè tí wọ́n máa seduce ẹ̀, ìwọ tó jẹ́ pé ọjọ́ tí mo dé láti club, ibi tí mo sì sí nìyẹn, tó wá tó wá tó fẹ́ wá rán gàbọ̀ mi lọ́bẹ̀. Wọ́n jẹ́ ọ̀tí yìí, wọ́n ọmọ kúrò nílé yìí ni o, ọmọ kúrò nílé yìí ni. Kí ló fẹ́ sọ? Kí ló fẹ́ sọ? Shut up! Wo o jẹ ọlá ẹni ni tí kì bá ṣe ń torí ẹ̀ ni ó yẹ kí n ti pa ẹ̀ sà sórí irú yín wọ́n máa ń pa yín máa yọ awọ ẹ̀ báyìí awọ ẹ̀ máa lọ sá síta ni. ọ̀gá mi sà ẹ má jẹ́ kó jọ lámì madam ẹ má sọ pé ṣé ó crazy ó crazy already he's a crazy boy yes crazy boy mr man sori kò padà bójú mi jẹ́sìn ṣé o ti rí i pé ọ̀rọ̀ ẹ ò yàtọ̀ sí ebolo báwo la ṣe fẹ́ ṣe ó máa padà àrùn gbẹ ni you see wo bí ògbésí ayé ẹ náà ògbésí ayé ẹ òbí ta ti mú ẹ ta wò pé oh god stand up nìṣó ta máa já ẹ sí wòlúù ta wo sórí gbàgbé ẹ gbàgbé ẹ gbàgbé ẹ máa dọ̀tí ẹ máa sáré dàkúdà má lọ jẹ́ kí gíga ẹ má yẹ kí hmm, ẹ lè rí èmi ò fẹ́ rí nù. kò lè délé wọn pẹ̀lú aṣọ ìwọ omi ìwọ wọn máa gbà ẹ lọ́wọ́ mi ta má lọ rògbòdò ga jù lọ ní sọ́jà ẹ bá wàá gòkè sáré pàṣẹ. ó so adúrú gbogbo nǹkan tó ṣàlàyé fún mi náà ló go through. ọmọ ìyá mo lè parọ́ fún ẹ o ibi tí mo ti rò pé mo ti pàdé aláàánú tọ́kọ mi ti balẹ̀ obìnrin olórí burúkú ìyàwó ọ̀gá yẹn òun mà ló sẹ́díìs mi tó dẹ̀ lọ parọ́ mọ́ mi mo dẹ̀ mọ kankan pa ẹ̀ mo ṣe lé mi dànù nìyẹn o. ó ah! ga o ó kọ́lọ́ má jà rí alákòóbá ni. mi bá mi nǹkan tó mọ́wọ́ tó mẹsẹ̀. ẹ pẹ̀lú gbogbo nǹkan tó ti wá ṣẹlẹ̀ yìí ẹ kí wàá ní plan ẹ̀ báyìí. kò sí plan mi náà ju pé mo ti padà dé sínú ọjà báyìí kí n lè tún pẹ̀lẹ́ kí n padà sí di hustling mi náà ni àbí o ti gbalẹ̀ ìgbọ́kọ̀ síbi tí mo fẹ́ gbé báyìí mi ṣáà ní lọ́ọ́ máa sùn abẹ́ bridge mo pé manage lọ́jọ́ ìyẹn náà tún máa wà òkè kí lè kí husband dẹ̀ máa lọ. kò sí wàhálà ẹ̀kọ́ tí mo kàn fẹ́ kó mọ̀ ni pé eh, ó ti ṣe díẹ̀ sí tèmi àti ẹ̀ ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ and inú ọjà ìdèlè mi àti ẹ̀ ti jọ hustle hmm. eh, mo fẹ́ fi mọ̀ pé èmi àti ẹ̀ ti kúrò nínú ọ̀rẹ́ àtọ̀rẹ́ àti ìwà gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò òye àti dọmọ ìyá máa wọ̀ yìí eh, ó máa wà lọ́dọ̀ mi àtẹ̀mí àtẹ̀gbẹ́ mi máa ń zùn nínú ọjà ti yẹ pàtẹ́ pé iṣẹ́ kan náà lájọ ń ṣe hmm. ojú tó dẹ̀ fi mọ́ni rí pẹ̀lú wọn mọ́ni wọn mo fẹ́ kó fọkàn ìbàlẹ̀ ṣùgbọ́n. ṣe mo appreciate. jẹ́ ká tẹ̀ ọkọ jẹ́ ká wo ẹ̀yìn lọ́rùn ẹ̀mú. Ah! ìpè tó pè mí ẹ distress call ló ń pè é ọ̀kadà bíi sixteen pẹ̀lú àwọn boys ló tẹ̀lé mi débi tí mo wò tẹ́lẹ̀ mo rò pé màá rẹ́ jẹ màá rán ẹ̀kọ́ tó ń ṣe bí olórí burúkú tí staff ẹ̀kọ́ tó sọ pé bí ìlú wà kí ló ṣẹlẹ̀. iná ń jó mi lábẹ́ aṣọ múnà sí dáhùn fẹ́ẹ́. múnà sí dáhùn múnà sí dáhùn jókòó jókòó. àti rẹ́dí láti pààyàn kí ló kí ló ṣẹlẹ̀ ó ti àbò. never hear am before. kíyan owó mi sún sọ ok ṣé tí kò bá mọ mi kò gbórúkọ mi wèrè kan one guy wey i no know from nowhere. Mm come look me finish look me finish Go rí nǹkan say, ó wá my own sister àbúrò tèmi sí am rape am. Ah. nílùú tó lọ́ba tó níjó yìí. èyí ọlọ́pàá àbúrò mi àbúrò mi dama àbúrò eh, àbúrò àbúrò mi ni èyí ọlọ́pàá àbúrò wa àbúrò wa èyí ọlọ́pàá àbúrò wa. mi gbọ́ rí owó ètò currency rape I swear I see my sister I no fit stand am. I know the kind where you get for money. We. We. I Abeg, give me address. The address. You no get the address? Make I first show you who the idiot the be. picture. See him. See the idiot. Na the fool be that. Ah, this guy na rapist. See him face. What him pe rapist lele. Ture. Ah. I know this guy. Babu. This sure? face, you, you sure? know me oh. You know me oh. If I talk say I know person, I know I'm new. I, I know they even dey argue with you. Oh, like gbà tí mo you know they know banker, you know they know governor, na rapist, armed robber they know. So I don't argue. You know I'm happy. You know am? O tiẹ̀ ti da. The guy don see see. This one don See see wait wait wait. See wetin you go do for me current wetin you go do for me with this. My number just send this picture now now just send me the number for my just send me the picture for my whatsapp now eh, that one once then secondly eh, tábà ti pa ṣé ká gbé lọ sí cemetery ni àbí mortuary àbí ká cast, cast or sin straight fúnra wa ká ṣòkú fún. mi ò na never kill am if I don't catch her, i won't see her. mo fẹ́ bá i won't talk to her. mi fẹ́ bá ní before I go do anything i won't see her. ah ọ̀rẹ́ sí ah, ah, wetin you dey talk gbólóhùn how you be babaláwo tó tó ṣe gbólóhùn ni ṣé babaláwo ni wọ ni tó fẹ́ ni gbólóhùn. me i talk to am first before una go ah, display for am you know wetin happen baba no do like this no do like if you don catch am mo we'll cut one leg the left leg go oh, that right go use am waka no no ẹ jẹ́ kó ẹ jẹ́ ẹ jẹ́ kó pé wá sọ́dọ̀ mi make I come follow and talk kó tó wá di yamayama kó tó lọ. by land and slap destiny go change baba. no no slap am yet make una just catch am here see am Franco you no understand. rape rape that's a rapist ah. a rapist rapes okay nǹkan tó ń tẹ́lá sọ fún wa ń sìn ọ̀rẹ́ sì lè pe bàbá ti mú ètò ìsòrè kàkúnlẹ̀ kàkúnlẹ̀ mi. confam mi àti wọ́n ṣe ra confam. ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fa ló sì tinú dọ̀rìn mi ò níbà ọmọ tó yájú ó máa jẹ́ ríya adìyẹ dàgbà mi nù máa fọ lẹ́yìn dáńbùrà ọba. ẹ ká sọ ẹ ṣe ta. àfàlà. kí ló ṣẹlẹ̀ tí má dẹ̀ tirẹ̀ ẹ̀rú máa bá mi. má jẹ́ kẹ́rù bá má jẹ́ kẹ́rù bá ó bọ̀ bọ̀ yìí. kí ló ṣe. bọ̀bọ̀ tí wọ́n rí i tó ń pèlè alábàárù yìí ó lọ rẹ́pù ni e, r-a-p-e rape. rape. Ah tó rẹ̀ tó rẹ̀ wà yẹn tó rẹ̀ wà. Ah, tábà ti rí one million naira máa dọ́wọ́ bí máa tọ́jú ẹ̀ one million naira pọ̀. one million. ọlọ́run. ẹẹ nǹkan ó sọ fún mi pé òun lọ sílùú wọn bóyá kó lọ wò láàrin àwọn alábàárù tó kù ó yẹ kó wà ń bẹ àárín àwọn alábàárù yẹn ó yẹ kó wà ń èmi máa wọ ẹ̀ máa wọ máa wọ ẹ̀ máa wọ ẹ̀ ṣọ́ọ̀bù. jùwọ́n. ìyẹn fi wá àtàyè gbẹlẹ. jùwọ́n. kí ló ṣẹlẹ̀ kí ló dé. ah ibi ìbàyìí ló jù kó sí. ẹ ibi ìbàyìí mo ti ṣeré. mi ti ń wá ìta kiri gbogbo inú ọjà. kí ló dé tó ń wá mi. wọ́n wá ẹ o. ta ni. wọ́n wá ẹ ta ló ń wá mi kí ni mo ṣe. wọ́n lọ rape. rape èmi rape ibo mo ti fẹ́ rape mo rape ọmọ kankan. ọmọ kan ti mọ. mo máa lọ fi ẹ pamọ́ sí i ṣé o ti gbọ́. mo ti gbọ́ ó ọ̀gbẹ́ni má jẹ́ kí n tàn ẹ <laughs> sórí ó ti tóbi three days tí nepa ti fún wa níná sórí náà ilé tí mo wo yìí kó tó di pọ́n tún lọ mú lọ èmi fẹ́ lọ́ṣọ̀ mo ṣe gba ìbò síbi tí mò ń lọ lẹ́nu throughout ní yìí mo fẹ́ fi ṣòwò ọmọ kan ní kéèyàn lọ́lídé mo fúra mi lọ́lídé lẹ́nu ah iná ò síbẹ̀ yẹn sórí náà ilé tó wà yìí jẹ́ ìrora utilize yẹ dáadáa tí bá ti wá lò tán tí iná bá ti wá lọ màá wá lọ ibi tó bá wù mí ó ti yẹ ẹ ẹ létà náà màá pè é má wọrí ó sì ẹ̀ dá bẹ́ẹ̀ bàbá yẹn mo mọ̀ wọ́n lè fún mi ní wrong information bàbá yẹn júwe dáadáa fún mi bàbá Franco. na the guy be this wọn àti bọ̀bọ̀ yẹn lọ́jọ́ ń gbé i dey tell you. na the guy be this ibo le jù wọ́n wà jù wọ́n rẹ̀. ọ̀rẹ́ ọ̀rẹ́ wò. wẹ́ẹ̀ jù wọ́n your friend ọ̀rẹ́ ẹ̀ jù wọ́n dà. jù wọ́n ẹ ẹ wò tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àti bíi two days ní jùwọ́ ti kúrò nílé ó ń bọ̀ lásán ló sọ fún mi mi ì dẹ̀ tí ì rèdí sí. for the last time ṣé o gbọ́ mi for the last time olúlé ẹ̀ lọ kó lọ pé jùwọ́ wa kó sọ fún àwọn ẹ̀kọ́ fẹ́ rí. Ah. ẹ ẹ ẹ má bínú sáà jùwọ́ ò sí nílé ẹ mo lè pe láńlọ́ọ̀dù wa kẹ bí kò sí nílé. ayé ò ní da àbí kò fẹ́ da fún láńlọ́ọ̀dù ẹ ni ah. mo sọ ilé ìsọ́gbọ́n lọ pé láńlọ́ọ̀dù ṣọmọ mi yìí náà mi ṣọmọ mi mo ti pààyàn eighteen ah máa pa ẹ́ sí àpè nàìjíríà. èmi. yes. ẹjọ torí ọlọ. àbólé àbólé burúkú lélẹ̀. ẹ má bínú. ó wọ́n ju wọn. kò sí lè. ìwọ rẹ rapist. Ah, irọ́ ẹ lápẹ́ rapist ìwọ náà nìyẹn. irọ́ mi ò ṣe ah, mi ò ṣe rapist ẹjọ èmi ò sí kò sí lé látijọ́ yìí ni. Eh. Eh, ẹ wò kí iṣọ́ rẹ tèmi o eh, èyí tó ṣẹlẹ̀ ni pé ẹ wò ọjà láti mọ́ra oore lásán lèmi ṣe o ẹjọ orí ò ní di bímọ yín lọ́wọ́ ẹ jẹ́ kí n bá yín pé àwọn ará ilé fún àná lánàá lánàá di yàrá ìyá ìwò táwọn èèyàn ń bì wọ́n yé dem dem. mo sọ fún ẹ tẹ́lẹ̀ i hmm? will repeat am again make no be like say you no get i don kill eighteen people na you go complete am nineteen. orí lásán lè mi ṣe. orí ẹni ti pa ẹ. ìwọ bọ̀ rapist gbọ́ mi ṣọ́ra àtọ̀ wo yìí ṣọ́ra ṣọ́ta wọ̀ yìí àwọn ò nílé o à nílé orí aṣọ tá a wọ̀ yìí a lè wọ̀ fún one month sori jù wọn rẹ kó jẹ́ one year a lè wá lọ Kánò a lè wá lọ Benin tábà ti mu a máa pa ni ṣó ń gbọ́ na listen mo kọ́ advice ẹ ni o tó bá wù ẹ tábà ti kúrò bí kó pé jù wọn kò sọ pé àwọn èèyàn kan wá kó bàa má wálé mọ́ sori má ti mọ bí alalẹ́ la máa wá bí máa pa gbogbo ara ní ẹ sọ fún wọn pé wọn ló pa wọn tó bá ti kú tábà rí wọn máa pa gbogbo ara lẹ bá tó wá pa láńlọ́ọ̀dẹ yẹn kí tó pa ẹ́ you dey craze you don know people I don kill where you go. bọ̀bọ̀ rapist yẹn o. mo ah, ah, ah, tí wọn ṣe ń wá kiri bí owó. ṣé ìgbà tí wọn bá ń rìn dé padà gbé tí wọn kò rìn ni. bá tẹ̀jẹ̀ pé owó là ń wá gan-an àti máa rí. ṣé wọ́n lè láti rí bẹ́ẹ̀ yẹn. ó di bàtà bá rìn dé Ìbàdàn gírì ká tó rólé burúkú ẹ̀. ọmọ ó dùn mí gan-an. àbáyé rẹ̀ yá sí a máa ṣe ń lo Google map. ẹ máa wo ẹ ẹ sí mi èmi tí mo ju kọ́rẹ́ǹsì lọ bí wèrèwèrè mo ju lọ́gàn nítorí owó lọmọdé fi rán mi iṣẹ́. owó ni àwọn ọ̀tún. dájú bọ̀bọ̀ yẹn máa ṣe wá bẹ́ẹ̀. Ah, ọláyẹlẹ ń bá sọ̀rọ̀ ń yẹn bíbélì kì ṣe wá dáa. bàbá bàbá ó dà kí bọ̀bọ̀ yẹn nìyẹn. Chelsea tọmọ tí kò rí ẹ̀ nínú bọ̀bọ̀ wò. obìnrin mi yẹn lọ́bọ̀. báyìí ní òtún àdé. ẹ̀ ń tà ń wá nìyẹn sẹ́ẹ̀. scorpion. Baba. Baba in here. Baba Aji. You sure? I sure die. Ah, what you dey look for Sokoto dey Sokoto? Baba. Movement, movement, movement, movement. tó sọ fún mi pò ń tó sí ẹni yẹn. bàbá na ṣí o. that your baby say you like. Oh, wa ṣí o ò ń sọ fún ẹ. see na no ti happen i will let you come make you die come on jáde lẹ́sẹ̀kẹsẹ̀ move move. súnmọ́ wá jù báyìí kí ló ń ṣiyẹ ìwọ̀n aláyé ló ń bá yín sọ̀rọ̀. ìwọ ni rapist tó ń jẹ́ kí n rìn káàkiri inú oòrùn èmi Frank me big boy dey waka for sun because of you and yet o ti kú if you if if you talk if you talk another thing for here now ma pa sínú compound we dey near me ìwọ tí padì mi ń toast o gba ti padì mi àwọn rapist ló láì kó máa tẹ̀lé àwọn tó ń rape obìnrin àbí báyìí tó láì kó rape ẹ. very good hey boys na no too good na no too good na gbọ́ ọmọ èjì lọ́hùn sí i máa kọ́ lọ deliver ilé iná ká gbowó orí ẹ̀ wọ́n mẹ́wàá ká tó deliver òun ṣẹ̀rọ òun a máa mú lọ sínú yàrá kan a máa dè mọ́lẹ̀ tàbá ti wá parí iṣẹ́ ilé yìí tá gbowó tá a máa padà wá rí bẹ́ẹ̀ a máa fara balẹ̀ àbí. kí ló sọ. máa fún ẹ bọ́jú ẹ. àmàlùmọ́ ẹ tiẹ̀ dà. àdúrà ìpẹ́ pa wọ́n sunkún ṣé wọ́n lọ́ fẹ́ rẹ́ pè é. shut up shut up. gbàdúrà mi máa pa ilé yìí máa pa ilé guys ẹ dá kúrò mi lẹ́sẹ̀ náà. bọ́ọ̀ dágùn tì. màá láì tó kàtà àkọ́rọ́ ìsìn ọ̀bọ̀ fi jẹ wá gan ó fi jẹ wá gan ni ó ní pẹ́ látàdún àìtí ìchẹ́ǹjì ni òru lámù mo ná mo ná anything mo ná forty eight thousand five hundred lórí pé mo fẹ́ bọ̀ forty eight five ni mo ná mo fẹ́ fìyà jẹ wá gan o. ọba àfàkó calm down sórí pé wèrè ni ìwọ ìwọ ó yẹ mọ̀ mí sá o tiẹ̀ máa wá ṣe wèrè o ò rí ibi ṣe sí wájú ọ̀dọ̀ àbúrò tèmi. àbúrò wa. ọ̀dọ̀ àbúrò wa tí ọmọ bóyá jẹ́ sí wa ṣá. o rẹ́rì láti jẹ́ wáàbí orí ẹ̀ ti dàrú ṣé o mẹni tó dúró ṣá ṣé torí mo bẹ̀ kó má pa ẹ̀ dànù. wo wo mi dada èyí eighteen ni mo ti pa ìwọ ló máa fi pé nineteen nineteen mo ti ka nineteen báyìí ó dà wẹ̀rẹ̀ díẹ̀. in another few minutes má jẹ́wọ́ fún wọn tó o bá ti jẹ́wọ́ nǹkan tó bá wù ló máa fi ẹ́ dá lára Franco bó ṣe wà tí o bá ti jẹ́wọ́ in the never ṣe nǹkan tó bá wù jí money no no worry o i go i go pay you times hundred eh nothing do you. wá tí wá wá tẹ̀lé àlàyé kò lọ gbowó yẹn tẹ̀lé àlàyé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ eh, sì ta a àyè tó máa kú ó mọ̀ pé ó mọ̀ pé ó máa kú ẹ tó ti mọ̀ wá wá ṣe casket àbí coffin fún gbájú àbólé àbólé ìlú. Hey, babe, what's going on? lóde april office on time ló. Oh, something came up mo kàn pé kí n sáré wá rí ẹ. ẹ jáde sí wọ́ọ̀rọ̀ what happened. bàbá tó rape mọ́tò láńjọ yẹn. Uh-huh. ibo ló wà. láti ibi tá a very very sure. definitely sure. Um, actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo chat that same handle mo chat ẹ̀ up ó dẹ̀ reply me possible kò possible ngbọ ló ti fẹ́ rí fold. ṣé màmá wa parọ́ fún ẹ ni mo ṣe àtẹ ọ́ bódẹ́ reply mi as a matter of fact iṣẹ́ ló kàn ń bá mi sọ̀rọ̀ bí pàtìmọ́ra ti pẹ́. Need to confirm some stuff right now. Very possible now. Hey, Frank. Hey, what's going on? What's up? We need to get out Yeah. We're still there. Yeah, there's so much. I look for you. Kò sí fún ìwẹ̀. All right. Yeah. No, no, no, no. Everything's under control. I'll get back. Uh-huh. ṣé àgbẹ̀ mo sọ fún because bàbá yẹn ó ṣàyìn insist pé òun mọ̀ kankan pa òun ó dẹ ní kó ní mo sọ fún mo ní kó ní sùúrù. Definitely something is wrong somewhere. Something is not right somewhere. Okay, don't worry. I'm Um, Kosuola. Obani Kweti Baje. I can always settle it. I'll arrange it. Kí la máa ṣe báyìí? I'll get to the root. It's still gonna be there till I get to the root of the matter. ẹ̀dùn gódógbó finú gbóṣelé àgbà òkété forí òkìtì ṣe ìyẹ̀wù ọ̀nì kàkà kúkú kò ní níbo odò kó sọ̀lọ́ tó ẹ̀yin gbanú mọ̀lẹ̀ mo wá pé ìkẹsàlẹ̀ tẹ́tẹ́ wá jẹ́ mi o nítorí Benjamin mo ṣe pè é wọ́n ní kó má ṣe èyí odi nígbé ó sì lóhùn ó ṣe tó àròyé yé àrọ́ yèyè gbàlájà lójú ọlọ́run gbàlájà lójú òṣìkà ayé pa kéèké ayé pa kéèké kòtò giriwọ tí ìṣẹ̀dá ọmọ adarí wurun tó omi ayé o omi ayé o omi ayé o mo wá fẹ́ ràn ọ́ sí Benjamin báyìí gbogbo ohun tó ṣe pátápátá sára gbogbo ẹ̀ ni kó bàjẹ́ torí afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kàn di oko lára ẹ̀fún ọmọ alágogo jẹ́ èdìrí ọmọ alágogo òjé àtẹ̀fún àtẹ̀dì ẹrú olúfẹ̀ ni wọ́n wọ́n fẹ́ kẹ́ ẹ parapọ̀ kẹ́lẹ́ rẹ̀ bá mi di Benjamin báyìí tó. So, wọ́n ti kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹkùn òní pẹ́rán tiẹ̀ kó má wọ̀ gbogbo tí bá ń bẹ lára rẹ̀ kó bàjẹ́ èmi mọ páláṣẹ èmi fásowó iná lójú ẹkùn èmi agbọ́ jẹ́jẹ́ ìfọ́yálé èmi agbẹ́ ìkùlé mọ yọlù tó wù èmi agbọ́ fàtìbí ti ran ọ̀dà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o. lẹ́yìn wọ́n ṣe fàájì ara rẹ̀ pa lórí mi ò mọ̀ gbà títí léègbé wọ́n ṣe fàájì ara rẹ̀ pa. That coming. I'm coming. I'm coming. I'm coming. Wait a little bit, please. Are you there? Are you there, Mr. Man? Somebody's coming in now. Ẹ káàsán. Ẹ káàsán sá. Ǹjẹ́ wọn wà? Mo wà òkè. Ẹ jọ ju wọn ni mo béèrè ẹ̀yin ni adébíyí àbí. sọ ah, ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ o ti sọ̀rọ̀ yẹn fún mi bẹ́ẹ̀ máa wà ẹ nítorí ti náà ni jáde. ẹ ṣe gan sa. ẹ káàbọ̀. ọpọlọ ni mò ń ta ẹ má bá mi wí àti ìlà ló má ta ẹ má tẹ̀lé mi gbogbo ohun tó bá ti gbà lèmi má fún mo dàbí ìròyìn àkíyèsí àti ìjọba. ẹ mú drink. mo máa mú mo máa mú. má ṣe máa dùn. òun náà máa tó dé ṣùtì ẹ ó sọ fún mi pé ẹ má bínú mo ó ní nǹkan kan tí mo bá ẹnìkan sọ online ṣùtì ẹ ṣùgbọ́n òun náà ní pẹ́ dé àfẹ tó wá ara ti yẹ kí mo fẹ́ mọ ẹ rí kí mo sọ lẹ́ẹ̀kan rẹ ẹ pẹ̀lẹ́ ẹ mú ẹ mú ẹ mú nǹkan. àmà mú àmà mú ti má wọlé. àbí jù wọn nìyẹn. èyí ò pé yẹ kó lè jù wọn because according to àsìkò tí mi àti ẹjọ fàdé òsì kò tí ì lè dé sí. ẹ wá ẹ wá ṣáà ẹ fẹ́ ti wọ́n yóò. ẹ ẹ jẹ́ sọ̀tà sọrí sà ẹ má bẹ̀rù sà ẹ máa impersonate àwọn èèyàn lórí social media tẹ́ fi ń bayé àwọn èèyàn jẹ́ so you are therefore under arrest. ẹ ẹ mọ ọdún tó lè ẹ má bẹ̀rù sódà ẹ ní ẹ ní sọ. is look at me nǹkan tẹ́ bá fẹ́ sọ i would like you to keep quiet so ẹ lọ sọ ní station wa ẹ jẹ́ ká lọ ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ má bínú ẹ wo bí ẹ má bínú kẹrí. ọpọlọ ni mò ń ta ẹ má bá mi wí àti ìlà ló má ta ẹ má tẹ̀lé mi gbogbo ohun tó bá ti gbàlẹ̀ mi má fún bó dáa bí yóò dákin sáti lówó mi ò ní mẹ́sì kówó sátidé. Mr. Benjamin arowo ṣayé. inú mi ò bá dé dùn gan-an ẹ bá lè tètè jẹ́wọ́ kí n wo ọ̀nà tí mo lè gbà ràn yín lọ́wọ́ sókè sá kẹ bá lè tètè kú òun bí bí bẹ́ẹ̀ pọ̀ ẹ máa pẹ́ ń bí gan o. Ah, mi ní fìgbà kan nínú. torí àti ti ṣèwádìí gbogbo ìwádìí wa ló dẹ̀ ṣàlàyé fún wa pé Bímpé Àjàyí ni obìnrin keje tẹ máa mú lọ sí this same hotel ní the same room orí social media lẹ́dẹ̀ ti pàdé gbogbo wọn pátápátá tẹ fi lé ọ̀wọ́n dé hotel yẹn so kí ló ṣẹlẹ̀ ẹ má lo picture one Mr. Juwon tí àwọn obìnrin dẹ̀ rò pòun làwọn máa bá lótẹ́ ọ̀yẹn àmọ́ ẹ̀yin ló máa bá ń bẹ̀ báwo lẹ ṣe ń ṣe gbọ̀ngàn. ẹ ẹ ẹ ẹ ṣẹlẹ̀ ni pé ìṣẹ́rí tó bá ti di pé wọ́n ti dé bẹ́ẹ̀ yẹn màá make pé mo get drinks tí bá ti wá get drinks yẹn ọpọlọ ni mò ń ta ẹ má bá mi wí àti ìlà ló má ta ẹ má tẹ̀lé mi gbogbo ohun tó bá ti gbàlẹ̀ mi máa fún bó dáa yóò dákin sáti lówó mi ò ní mẹ́sì kówó sátidé. take my àìsàn kan ní take my àìsàn kan ní àìsàn kan ló ń ṣẹ̀dá kẹ̀dá fi wà tó ṣe ti ṣe àìsàn kan ló ń ṣẹ̀dá kẹ̀dá fi wà tí kò dá. tòmádọ̀ ti mú ìmọ̀lẹ́ lè ṣe nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú wọn. ókè kí lè wá ń bá wọn lájọṣepọ̀ níbo. ókè sà ẹ ṣe sà ẹ rí ìdí ni pé ẹ rí nígbà tí ìgbà tí ọ̀gá mi sọ̀rọ̀ nígbà tí nǹkan fi bẹ́ẹ̀ jọra o ọ̀gá mi tó ń senior mi níjíṣẹ́ magic finger ìyàwó ẹ̀ àṣeyẹ ọ̀gá mi ló wá jẹ́ kí n mọ̀ pé àwọn tí a máa ń rí tí wọ́n máa ń lo fọ́tò ńláńlá tó ń gba owó ńláńlá ẹ̀ because mo complain pé kí lórí táwa náà kì í gba ẹ̀rù ọ̀gá mi wá jẹ́ kí n mọ̀ pé àwọn ẹ̀ ọ̀gá mi ló ṣàlàyé. tó bá ṣe ń kan sílẹ̀ yẹn tó ṣe ń kan sí ẹ yẹn máa dúpẹ́ tiẹ̀ àwọn tí wọ́n sọ yẹn ṣé wọ́n mọ àwọn client tó ń bá sọ̀rọ̀ ni hmm. ṣé wọ́n mọ nǹkan tó ń ṣe lẹ́yìn kan tó lè bá client sọ̀rọ̀ ni hmm. ẹlòmíì ti fẹ́ jẹ èèyàn wẹ̀ látàrí pé òun fẹ́ gba dọ́là látàrí pé ó fẹ́ gba foreign currency. máa ń ṣàmọ̀sà sáwa nídìí gbogbo yẹn ni. máa ń ṣàmọ̀sà. lọ gba àná ẹ má bínú sáà o. àti pé tó bá ti ètò time ọlọ́run máa máa ṣe owó ńláńlá billions ó máa wọlé <laughs> torí pé èmi fẹ́ lo benz mo ti fẹ́ kó ra benz fún mi. ìyá wa ibi tẹ sọ̀rọ̀ dé yẹn ẹ obi mo rí pé mi lẹ tẹ̀lé. yes now. Ah. Any interest nínú bẹ́ẹ̀. yes o ṣàmà ṣe. ìfẹ́ ló bẹ́ẹ̀ ṣe. ọ̀gá mi wá ṣàlàyé máa ń pè á ọmọ ìyẹn ò gbọ́dọ̀ wà nípa tí a kára nìkan pé ìròlé wa báyìí nígbà yẹn ni mo wá lọ bá àwọn àgbàlagbà. ọ̀rọ̀ ẹni àti ṣe bàbá ọ̀rọ̀ ẹni àti ṣe. Ah! bọ́dà bọ́dà ọmọ bàbá báwo ni ọmọ wa pa sọ ni mo bá ní. ẹ ẹ ní wọn sọ pé kẹ ẹ wá ṣe rí bẹyìn àti bá mi bẹ ṣe ń jíròrò ọ̀rọ̀ nínú ilé lórí nǹkan tẹ fẹ́ ṣe kò sí nǹkan tí mi ò lè ṣe fún yín nínú gbogbo nǹkan tó fẹ́ ṣe o. mo lè ṣe tí mo béèrè fún wa. pátápátá gbogbo ẹ̀ náà ni mo lè ṣe ọmọ kékeré ni ẹ̀gbọ́n ìwọ kẹ ògbọ́n tí wọ́n ní ọmọdé ògbó ògbó ó ń pinlẹ̀ fún ọ. ẹ̀yin ò gbọ́ nǹkan tí rẹ̀ tẹ̀mí ju sọ ni. pé ah wọ́n ní ìrẹ́tẹ̀ méjì ìwọ ni mò ń ké sí ìwọ ni mò ń pè á kì í mẹ́nìyàn àtàtà ká sọ pa olówó láyé á dífá fún wọn nírẹ́tẹ̀ aláyé ibi tí wọ́n ti ń sunkún ayé ṣùrùtì wọ́n ló do níṣe kìrìmìdè àfàìmọ́ ni kò ní mọ́ra wọ́n ní olówó ayé ni mò ń ké sí ọlọ́lá ẹ wo ẹ má jẹ́ kí n kí ìtòkùn tán tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá padà wá máa sọ nǹkan tí ìtòkùn jẹ́ fún wa ọ̀nà wo la máa gbégbà ọ̀nà wo la máa gbégbà <laughs> tí màá fi ni o. ṣẹ́rí tówó yẹn á fi ẹ bá wọn lájọṣepọ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ wà lọ mú hankachi wà bí wọ́n ń pè ẹ̀yin ẹ ń gbọ́ mi. obìnrin méjì. obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ bá ti rí hankachi lẹ́wọ́ yẹn ẹ máa bá wọn sùn lẹ́yọ̀ kọ̀ọ̀kan hankachi yẹn lẹ́ máa fi nu ojú ara wọn títí tí wọ́n fi pé méje. tí n bá ti wá rí hankachifu yẹn máa fi lójú ara wọn ní kọ̀ọ̀kan tó fi pé méje. bẹ́ẹ̀ màá wá kó méjèèje màá kó méjèèje bọ̀ hankachifu ẹyọ kan lẹ lò fáwọn méjèèjì ikọ́ ṣe ni màá lò fún àwọn méjèèjì. bẹ́ẹ̀ni. tàbá ti rí. tẹ́ bá ti rí tẹ́ bá ti mú wá. ẹ ọmọ tó ṣẹlẹ̀ tí n bá ti wá rí tán tí n bá ti ṣẹlẹ̀ báwo ni mo ṣe máa wá rí wọ rí wọn pé bàbá wọ náà. ẹ kọ́kọ́ rẹ ṣebí ẹ fún mi nọ́mbà yín. nọ́mbà tèmi kan hmm. owó ètò o ti kọ owó ètò. ìlú bàtí mo fi ń lọ lórí wáyà yẹn òbí ṣẹlẹ̀ kì í jẹ́ bí mi òbí ṣẹlẹ̀ àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ẹni kó lè sáré kó sáré ní kó ju tọwọ́ ẹ̀ lẹ̀ ó tún ju tọwọ́ ẹ̀ lẹ̀ ẹjọ́ ti kú sáké ẹ̀jẹ̀ ti mú ẹlẹ́kẹ̀yẹ ìdẹ̀sọ̀ sí ẹjẹ̀ máa lọ lé mo dẹ̀yìn mẹ́ kì í ṣe pé mo kéde ṣe irú ẹ̀ ṣe rí mọ́mí mi àti dádì mi ṣàbíàmọ́ púpọ̀ so ọ̀rọ̀ méjìlá ni wọ́n bí wọn mi yàn dáàdì wọn dẹ ti kú so èmi dẹ ní nọ́mbà one èmi ni mo kẹta lórí gbogbo àwọn àbúrò mi ìgbà tí ó lè fẹ́ gbé ìlú. ẹ jẹ́ ká gbọ́ràn èèyàn burúkú ni yín nítorí ẹ̀yin ni nọ́mbà one náà ọmọ méjìlá èdè láàbúrò tó pọ̀ àbí lẹ ṣe ní láti ba ayé àwọn ọmọbìnrin tó kù jẹ́ ooo wọ́n ní bàbá wọ́n ní ìyá wọ́n ní ẹ̀gbọ́n kódà wọ́n ní àbúrò so ẹ̀wọ̀n yín ó máa gùn gan-an ó máa bá yín fà á ni. ẹ ta ni madam. àánú yín ṣe mí lọ́pọ̀lọpọ̀ àánú yín ṣe mí gan-an mo ti bo bí mo ṣe máa help yín tí mo mo mo ń rò lórí àmọ́ ẹ má jẹ́ ń tàn yín kò sí nǹkan tí mo lè ṣe ẹ mọ ẹni nǹkan ẹ kọ péré ló lè kún yín yọ báyìí ẹlẹ́dàá yín àtàdájọ́ yín ẹ wò ná ẹ ẹwẹ nítorí pé ẹyin ni lọ́ọ̀tì mi ó di yọ ẹyin ni wà ẹlẹ́dẹ̀ ọ̀dọ́wọ̀ fi jẹrí ẹyin gbogbo ara wà tó bá ti wọ ẹyin bí ẹ bàjẹ́ ni ẹyin ni kú gbé ẹyin ló ti parí làwọn wúrà. ọmọ sọlá ọrùn rínú ẹ ọmọ sọlá. I'm so sorry. I had to put you through a lot. See, Shuri, sister me, she's she's about the only thing left that I have. I can't mainly mainly read in pain and then just take my eyes off. So I'm so sorry for treating you the wrong way and not even trying to more the true, the whole thing about the matter before I take up actions. It's just for love. It's all for love, and then uh, thank you, thank you for taking up the case of the police and the court. Um, I appreciate you. If I don't know anything, I'm going to condemn from what I have sent from my sister. I know she loves you, and. Um, from the old situation, I know you you, you definitely love her too. So I I want you guys to be happy together, and I want this kind of love to actually <laughs> continue between you two. So for me, I'm willing to do anything to support you guys, and then can make sure where you guys achieve all you want in life. So, but trust me, I am sorry, and then I am putting her in your hands because I feel she is going to be safe. give me whatever it is, I can actually pay you off for all the eves I've done to you. But you know, I am sorry. I'm sorry. All right, boss. Really appreciate because concerning know, they show towards your sister We understand that because love can lead towards her mo let take gbogbo step they take tí n bá wà ní ṣu yín èmi and then you bẹ́ẹ̀ lọ. But one thing Timothy Daniel Junipe, she's now in a safe hands. And she will never regret knowing me. And I will really take good care of her. I'm grateful. This this soothing words coming out of you makes me like like I'm gonna blow. And see smile on her face. This is all I want. Trust me, <laughs> this is all I want. <laughs> and then um, okay, to, to actually start with, just right right now right here just send me your details and then let me make you hear the pim pim first and then you guys go ahead and let me know your plans and then call me at any time in the middle of the night i'll be willing to say yes to you guys all the time Right. Thank, Thank you. you so much. I'm grateful. I'm sorry about the whole situation. Thank you, sir. Babe, go on and prosper. You got him. You got yourself. It's fine. <laughs> so um, I'm going to leave you guys. So. ẹ lè ẹ lè tí ìyàwó àtọkọ bá ti mojú ara wọn more and more falari na now kalari na yeba for you guys to continue your thing <laughs> okay alright so you guys have how about the corner of the world. I want to really appreciate you everything. Okay. Because tí you bá ṣe pé bóyá withdraw case ẹ̀ ní custody àwọn ọlọ́pàá. Ẹ̀gbọ́n mi bá wà ní custody ẹ̀sìn. So I say thank you. And um, I want to use this opportunity to say, even though I've not met you, I'm falling in love with you. And um, meeting you too. It's so lovely. Wow. Ah, that means a lot to me. And um, mo really, má jẹ́ blame brother because mo really understand. Bí mo ṣe sọ fún wọn kan tó kúrò bí báyìí, tí máa wà ń ṣe wọn, But now, the new day has come. And we're going to bẹ́ẹ̀ lójú wípé I will always see smile on your face, and you will never regret knowing me. I love you. I love you too.